bọ́dẹ̀dẹ̀ ẹni ò bá dùn gbígbẹ́ nílùú ṣe ń rí ilé láti ń kó ẹ̀ṣọ́ ròde odò tó gbégi ní bùbú kò ní farare ṣòun fẹ́ kẹ́gbọ́. ṣẹgbọ́n mi ò. bọ́dẹ̀dẹ̀ ẹni ò bá dùn gbígbẹ́ nílùú ṣe ń rí ẹ̀ṣán ròde odò tó gbégi ní bùnbù kò ní fara rẹ̀ ṣòun fẹ́ kẹ́gbọ́n. mi àtàwọn ọmọ mi àtàwa náà ilé aláyọ̀ la dìbò fún la fẹ́ máa gbé ilé olóyin ilé aládùn ẹgbẹ́ aláyọ̀ ni mo dìbò fún láyé mi èmi ò ní bá wọn sunkún láyé tí mo wà torí mo fẹ́ lówó mo tún fẹ́ kọ́lé tèmi mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ṣègbéyàwó fọ́mọ ah. ilé aláyọ̀ má rí tèmi ṣe jọ ẹnìṣó níbẹ̀ hmm. ilé aláyọ̀ ẹnìṣó níbẹ̀ o ilé aláyọ̀ wọ́n ṣe ń ṣe nílé aláyọ̀ ó ní láti jẹ́ wípé wọ́n fi tọlọ́run ṣe. generation people. bàbá o. generation people. bàbá o. ẹ bá ti jí láàárọ̀ kẹ máa kọ́kọ́ yin olúwa lógo ni o. ìjẹ́ pé ọkàn máa ń bẹ kó máa fojú pa ọlọ́run rẹ o. bàbá o. ẹ á sọ pé jíjí tí mo jí ò bàbá mo wá sọ pé fún ọ mo jí lánàá mo jí lóru o mo mo wá yìn ọ́ lóko ẹ̀sọ́ lórí. pé jíjí ojí ò bàbá mo wá bọ́ pé fún ọ yẹ́pà ó sùn láyọ̀ mo jí láyọ̀ mo wá bọ́ pé ó wà ní nítorí ọlọ́run ọba jẹ́jẹ́. Jẹ́jẹ́ sì dánkọ̀ mú. Jẹ́jẹ́ sì dánkọ̀ mú. Ọ̀yà jẹ́jẹ́ sì dánkọ̀ mú. Ọ̀yà jẹ́jẹ́ sì dánkọ̀ mú. Ọ̀yà jẹ́jẹ́ sì dánkọ̀ mú. Ọ̀yà jẹ́jẹ́ sì dánkọ̀ mú. Ọ̀yà yà. Àti tí sẹ́yìn bí kọ́sítọ́mà sẹ́f, alẹ́ gógógó if you wan go. Ọ̀yà nítorí Ọlọ́run ọba, ẹjọ́ nítorí Ọlọ́run ọba, oyin mo ti lálàdúrà tó fagbó. ọ̀rẹ́ aládùúrà tó fagbó. Eh? tó bá fagbó yẹn tán a tó fi bí ẹ̀rẹ́ tó bá bọ́ lọ́rùn sọ̀rọ̀ òbí gbọ́. mo ti lálàdúrà tó fagbó. ó ní gànjá o gànjá o. àyà gànjá o gànjá o. yáyáyá. arákùnrin arákùnrin ẹ̀yin ẹ̀ máa bọ̀ ntí yín wọ́n ẹ̀ fi nǹkan kan ṣe èèyàn wọn kálukú ń ṣe tiẹ̀ ní agboolé aláyọ̀ la wà ayọ̀ ní lọ́jọ́ gbogbo ṣébi tẹ́ ẹ kó wá nù ẹ sílẹ̀kùn ẹ kẹ́rù yín náà lé sí wàhálà ẹ tí ẹ mọ nǹkan kan àwọn oníbànújẹ́ ní ìwé o. báyọ̀ o. bóyá dé nítorí ọlọ́wọ́ ọba ó ní dé kó má ìjọ ìkéde kó má ìjọ ìkéde yìí ó kù dé ní ọmọ ìkéde ọmọ ìkùdọ̀ dé ọmọ ìkéde yìí ó kù dọ̀ ọmọ ìyá yé ìjọ láti ẹjọ́ rẹ̀ ló kù lẹ̀ dé ìjọ rẹ̀ ìjọ láti ọba àti àlùfáà àti àlùfáà. ayé ẹjọ́ rẹ̀ ló kù lẹ̀ dé ìjọ rẹ̀ more day more dollar. thousand upon million for me and you. àmín àmín àmín kò ní ọ̀dà o. oúnjẹ àárọ̀ kọ́ yìí. ẹ̀mí. àwọn ìtí mọ̀ ń tá a máa jẹ. ó kàn ń gbé láàárọ̀ àwọn boys gbogbo àwọn generation peoples wọn láti remembrance ọlọ́run láàárọ̀ yẹn ni wọ́mìnà á ń ṣe lọ́wọ́ yẹn. ẹ kò sí wàhálà bí n bá ti ṣe ráìsì tán ẹ wá gbà ẹ kú mọ̀ pé ń ó bùn ín jẹ. ó gbọ́ ju. ẹ̀yin lè ṣe èèyàn bẹ́ẹ̀. hello òkè yín ní sẹ́ that's right ẹ̀yin lẹ́kọ́ wá bí you good you welcome wọ́n fẹ́ kí n súnmọ́ yín ni pé bẹ́ẹ̀ ṣe wọlé yẹn mo rí i pé ẹ̀sùrẹ́ ń jà gan ẹ̀kọ́ sáré gbogbo nǹkan tó ń lọ mẹ́lọ́mẹ́lọ́ gbogbo aṣẹ ẹ̀jì ni everybody ṣe ẹ̀jì ni i wake up i do síta and the activities wọn á ní kémi wá introduction ẹ̀yin àtẹ̀mí papọ̀ orúkọ èmi gangan náà ń pè ní one day more dollar thousand upon million for me and you all the time apartment ẹ kó sí ó lórúkọ àdè láti sọ fún yín orúkọ apartment yín ni wọ́n ń pè ní gbójú ẹ̀ torí pé kò ṣe gbogbo nǹkan tójú bá rí ilẹ̀ ló máa ń sọ orúkọ apartment yìí ni apartment lójú ẹ̀ nineteen a màmá mo rí iṣẹ́ tẹ̀ ń ṣe létà kò sí yá time láti béèrè yẹn sí ẹ wá okay ọdọ kòtò ọgbẹ pàtàkì ọdọ kòtò kó máa yìí lọ onílù kó máa yìí lọ onílù kó máa yìí lọ ìdèdè yìí ọkùn jọjà àbọ̀ ìdèdè yìí. Chichi, good morning. Hey, good morning. How are you now? How are you? Morning. ta ló tún ti kànga láàárọ̀ ìbá ẹ̀ ṣé ẹni náà mọ̀ páwọn àyòkù máa ní ìdomi ni. kàn kàn kàn máa yọ̀ wá no tell me say they don lock that thing. in fact mi ò mẹ́ni tó tì ẹ́ àwọn ló dé ẹ̀ka pọn mi láàárọ̀ yìí. hey hey una don start inside this compound o because if i talk now they go say ọmọ igbo no buru ọmọ igbo na asawo asawo no be work whoever lock the well make come and come open this well o. Oh àǹtí ah. Máyọ̀wá ẹ pọn mi ni. ṣé ojú tiẹ̀ fọ́ àbí o rí nǹkan o gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àná ti ti kànga àwọn tó pọn mi lánàá ti ti eh. kànga. ní ẹ o. Ah. come the key no dey afa hand. ó ní ṣé kí o sì lọ wá àfa. kí o sì lọ bá mi o ah, bọ̀dẹ́ ẹ̀dì nǹkan. which kind ẹ̀dì ẹ̀dì wey don wake up go work this morning wetin concern ẹ̀dì with the well ẹ wò wàhálà nílé ti sún mi. ah o ah, ti sún mi now. well abeg well well wey be the craze person wey close it well make it come outside wey. ẹ mọ dara yín láàmú ẹ mọ dara yín láàmú ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹnìkan ti jí pọnmi láàárọ̀ yìí tí gbogbo wa sì jọ ṣòfin inú ilé yìí wípé àjọmọ péjọ pọnmi ni ẹnìkan wa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ǹdàjọ wa pọnmi ṣé ẹ rí pé wọ́n ti pọnmi eléyìí ni. you see now ah, ah. wetin dey talk. omi ni wọ́n ti pọnmi. ṣẹ́pọ̀ ti ti kànga ìbò ṣe wọ́n. tẹ̀dọ́ lọ́kà wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n fẹ́ràn kó sí àṣẹ́wọ́n náà bí wọ́ọ̀kọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nílé yìí o. aláwọ̀ kà the mad person mm. that crazy person wey love this way make he eh. come outside don dey try accept my trade oh, oh. whoever close the way make he come out àbí kí ni gbogbo. bí gbogbo yín ti dìrín ní yín ẹ gọ ẹ wà ń bára yín sáré yẹn jiyàn bí kúkúrú ọba gbé ìwo ló ṣe gúngún ṣé betí yín bá di ojú yín fọ ẹ̀rí pélé tutù. èmi náà sọ bẹ́ẹ̀. àkìlápá ti bọ́ ọ̀tá lọ́wọ́ ọ̀dájí ó ti pọn gbogbo omi gbẹ àgbá mẹ́fà lónìí pọnpọn bí ti ń pọn ní rọ wọlé bí ti ń pọn ní rọ wọlé ọpọn tó sì sọ àtàdá gbogbo. mẹ́fà dẹ́dẹ́ ọ̀pẹ máa fi parí. yẹmi pọn mi èmi pọn mi. èmi sọ pọn mi. èmi pọn mi. ọ sẹ mi sọ pọ pọn mi. ẹyin òsùnwájú ni. èmi sọ pọ pọn mi. wẹrẹ ṣe wẹrẹ wẹrẹ. you wan bitter. if i bitter. you wan bitter. you no get the water. you no get the water. you wan bitter. you wan bitter. you wan bitter. you no get the water. you no get the water. you no get the water. lọ́wọ́ báyìí láàárọ̀ yìí èmi ò tiẹ̀ mọ̀ pé ó máa wẹ̀ kó tó jáde so ṣòkòtò tó wọ̀ sùn yẹn èmi rò pé ó máa gbé bẹ́ẹ̀ ó dẹ̀ máa go out bẹ́ẹ̀. mọ́dé mọ́dé jọ fi mí sílẹ̀ torí ọlọ́run o ṣé tó bá fowó rẹ̀ ṣé wọ́n ní kó gẹ̀ṣin yẹn lágùn pa ni àbí kí ló ṣe mi àti ọmọkùnrin gan náà. ẹ torí ẹ náà ni mi ò ṣe kówó ra kẹtẹkẹtẹ tó mọ pẹ̀lú nìkan nìyẹn lè kó ni mo yẹ kówó mi ra ẹṣin ìwọ sùn bí òkú bí òkú sójà lẹ́gbẹ̀ẹ́ ọkọ tiẹ̀ o tún wọ ṣòkòtò sùn wàláhì ò gbádùn ni ṣọmọ yìí tó ṣe níjàtà mọ́júmọ́ àná kọ̀ọ̀ká tó kúrò níbí. ìbò ní ìkọlà ajẹ́ ò ṣe ẹ máa nu ti pọ̀jù fún ṣí à máa nu lè ṣẹ́ èmi kọ́ mo jẹ́ dàrẹ́tọ̀ lè ṣẹ́ mi ni. kí gbogbo iléeṣẹ́ mi ti lànà àbí irú kí ni gbogbo ọkùnrin wọ́n lọ ṣọ́ rẹ̀ mọ́dé láàárọ̀ yìí o mọ́dé lọ ṣe lọ́run sọ fún ẹ o yóò bá tiẹ̀ bọ́lá rẹ̀ jọ́ torí ọlọ́run o kò lórí burúkú yìí. wàá ríran wò sori lọ́wọ́ àárọ̀ ìdájọ́ wa yìí ọ̀pá òfin ni màá fi dájọ́ abẹ́ fún ẹ lẹ́yìn kó gbaná jẹ́ gidi kó gba iná jẹ kó ráná mú gidi kó dẹ gbaná jẹ kó sọ̀rọ̀. ìwà àti tani ah. ìwà tani ọ̀lẹ́ ọ̀sẹ́ níwèé mo ti gbọ́ máa wo mi máa wo mi ìwà àgbàyà jàtìjà tó ṣe pé nǹkan tó mọ̀ dùn yẹn lọ. ǹdí wọn bá ní onífowóró yìí kó má kọ lójú gbogbo ìdógún para yẹn ò mú mi kó kọjá báyìí fún ẹ mọ́dé mọ́dé mọ́dé bí ọ̀ṣẹ́ mọ́dé bébí àkàntì ìkọ̀ mọ́dé bí ọ̀ṣẹ́ lẹ́yìn kẹsẹ̀ kọ́ mọ́dé ìyábọ́ọ̀lù tuba ṣe fún ẹ láàárọ̀ ìyábọ́ọ̀lù tuba bẹ́ẹ̀ ìyábọ́ọ̀lù tí mo fẹ́ lẹ́ẹ̀ pàkíjì lọ. <laughs> mo ti mọ̀ pé ìnáà ni wọ́n bá yín <laughs> ẹ wò ó ọmọ ti kú lóko ìyá ò sì gbọ̀n lé ilé yín mọ̀ ti bàjẹ́. ìyá bólú ilé ẹ máa bàjẹ́. <laughs> mọ́ọ̀dẹ ti fẹ́ rẹ́ẹ̀pù ìyàwó rẹ̀ pa sínú ilé kò sì sójú mi èèpẹ́ ń kóòtù ni mo fi ní wàá sọ fún yín ẹ wò kọkàn mi o mọ́ọ̀dẹ ìbàjẹ́ ìyàwó ẹ̀ lájà pa ẹ̀yin lẹni ilé yín oyún òdèdèrìn òsì náà mi ń kólóbó kò sí ń tọ́kàn mi ń bẹ̀ tèmi nu. my god More day again? What a stupid tenant. Undependable tenant. Idiot. Yes. Ah, ah. Yes. And uh, okay, okay. By the time tí worry rí i pé ó ń rèpù ìyàwó ẹ̀ yẹn, kí ló dé sọ fún un pé stop ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ mọ́? kí n sọ fún un kó stop ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ mọ́. Ah. Sẹ́mi ni kọ́ wá rèpù. Ah. More day ìtọ́jápọ̀ lè náwó rọ̀ ó lè náwó ya mm. kódà báwọ́ bá lòun stọ́bọ̀ mọ́ọ́dẹ obìnrin yóò wà bẹ̀rẹ̀ sí ní jàǹjàkújà mm. èmi mm. kọ́kọ̀ kan mi. ọ̀rà whatever kó bùrín anytime tí mọ́ọ́dẹ bá ṣeré dọ́dọ̀ ẹ̀ ìwọ ṣá you understand kò dẹ̀ relax fún otherwise a ṣe ń ṣekúṣe. kẹ̀mí àmúgbó kẹ̀mí kan. ó fẹ́ sọ pé ò tí pàdé ìtójú tí mọ́ọ́dẹ lọ rí. mo yẹ. don't tell me that. ah don't don't tell me that my hmm. friend. don't tell me ẹ wo. yeah ẹ̀yin náà ṣe ń gba irú èèyàn bẹ́ẹ̀ sílé. <laughs> oh my god. ṣé ìyàwó yín ò gbé bẹ̀ ṣá. Ah, ṣé bàgbàlagbà ni ẹ. oh yes. kí ló dé tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ yìí tó sọ yẹn. oh yes èèyàn tenant mi ni ó ń sanwó fún mi mo fi ń jẹun ẹ̀ ń bí mi pé kí ni mo ṣe lè gbà sílé be careful man. lọ́jọ́ tí àdọ́ọ̀bá ní sílé kí ó má fi òbẹ̀ ṣẹ́ bọ́ ni òun ni wọ́n ló ń rèpù ìyàwó ẹ̀ jàtìjàtì yẹn tọ́wọ́ ẹ̀ bá tẹ̀ ìyàwó oníyàwó ah, eruku lálá ni o hmm. wo ẹ̀yin ẹ máa tilẹ̀kùn yín lẹ́yìn dáadáa kíjàmbá má bàa ṣe yín látẹ̀yìn wá. Ah, ẹ wo bàbá mi kò ní í bàjẹ́ fún yín sí ẹ̀sìn mọ̀ pẹ́yìn ló burú jáì ṣùgbọ́n jàǹbá ò tún ní í ṣe mí látọjú náà. Hmm. àbí. ẹnìwé àtúbáhùn kó gbà wọlé ìwọ ṣáà máa cooperate wo vendor máa ta pépà ẹ̀ lọ́ntì ẹ̀. ẹ wo ẹja lọ. ok owó ńkọ́ ayankan ṣé mo jẹ́ lówó kan ti tẹ́lẹ̀ rí ni. ẹ lọ. o gbọ́dọ̀ ta fẹ́ lómi o ẹsẹ̀ làgbà bàbá. ó ṣojú ẹ. ẹsẹ̀ làgbà bàbá. ṣé ìwọ lè witness in court. ẹsẹ̀ làgbà. èmi lọkọ ìyá wọn. ẹ dáhùn ọjà yìí. Ah, ẹ jọ corporate. ẹ wo let me tell you ṣe rí látẹ̀ni lọ mo fẹ́ kí nonsense tó ń ṣẹlẹ̀ nu lè mo fẹ́ kó stop simply because mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé èmi ni the first landlord ní gbogbo àdúgbò yìí. àtìfà thank you. ho mi ò tọrọ ẹ lọ́wọ́ ẹ. màá tọ́jú ẹ fúnra mi. keep ẹ. wá jẹ́ kí gbogbo landlord àdúgbò yìí kí wọ́n dojú sọ inú ilé yìí why i say why ilé aláyọ̀ ni mo pe bíi now mo dẹ̀ fẹ́ kó remain nílé aláyọ̀ tí mo fẹ́ ẹ dẹ̀ wá ń ṣeyán bí ọkà ẹ má get me wrong o ẹ má get me wrong at all ẹnikẹ́ni tó bá níyàwó tàbí tó lọ́kọ mi ní kẹ́ má play love no mi ní kẹ́ má play co, ah! no ṣó ti yé yín sìn tára ẹ bá kún do whatever you want to do láti satisfy ara yín ìwọ obìnrin tó dẹ̀dẹ́ pé ilé mọ́ṣú ni ẹ gbálẹ̀ wálé kò satisfy ara ẹ ah, ah. mi ò lòdì sí gbogbo yẹn oh yes but gbogbo àwọn ringing tone tí wọ́n sọ pé ó máa ń ṣẹlẹ̀ ń bí lára lẹ́yìn mi ò fẹ́ mọ́. ohun ayé. ok. ohun la. mo fẹ́ kó stop kí ni mo fẹ́ kó ṣe kó stop torí pé téèyàn bá ti ń kọ lẹ́tà tó ń kọ lọ ó bá débì kan á ṣe kọ́má semicolon kọ́má semicolon tó bá yà di full stop ẹ jẹ́ kó stop now secondly àwọn kan wá bá mi wọ́n ní àwọn fẹ́ máa sanwó lé àwọn lọ́dọọdún mi ò fẹ́. Ah, ah. kí ni ah, ah what is ah ah. orí ẹ ò pé ni tó ń ṣe ah. kó háhá mọ́ ẹ be careful mi ò fẹ́ ẹ má sọ mí dolórí burúkú oṣooṣù tí mò ń gba owó mi ni mo fẹ́ mo fẹ́ máa fi jẹun ni kẹ́ wá dáwó fún mi lódindi káwọn ọmọbìnrin kan wá máa ṣùràn ìràn ìràn ìràn right Come máa raid me. ẹ má raid me. i know your style mi ò fẹ́ right babalá ibẹ̀ ló wà ibẹ̀ ló ń gbé o òní kúrò bẹ́ẹ̀ òní pín igi òní bàjẹ́ ọlọ́run máa ń fìlẹ̀ gan all the time ẹsẹ̀ la gbà wo orílẹ̀-èdè tó kọ́ yìí àwọn àní ta ilé yìí kan fi wo àìsàn fún ẹ o. lolololo go straight to your point. àní ah. ká fi iyọ̀ sí fún ẹ ni. go straight to your point. kódà kò sí wàhálà nǹkan tèmi rò rèé nǹkan tó bá ṣù àsìn tó ríro godo o bàbá yẹn ò já sí mi yá ẹ wo ẹ wo orúkọ tí mo ń sọ ìṣẹ́ kó ṣarajọ ó ṣù. wẹ́wẹ́wẹ́wẹ́ wẹ́rẹ̀ mi wẹ́rẹ̀ mi kí ló fi ń ṣe sample. mo ń clarify ẹ̀ fún yín ni. stop that. Eh? stop that. no problem. má ṣe mí léṣe àgbàlagbà ni mí. ẹ̀wọ̀n kẹ́ ẹ̀ wo látàbẹ̀ glass. sọ́jà <laughs> ti yé yín nǹkan tí mò ń tà láti sọ nìyẹn pé gbogbo nǹkan téèyàn máa ń ṣe tó bá wà lójú kan ó máa jọ ẹ̀yẹn jẹ́ kí everybody wọn kọ́kọ́ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kán dàpọ̀ sọ́dọ̀ kan kó jẹ́ gbẹ̀mù kán fẹ́ mi kẹ́mi wàá kó gbẹ̀mù yẹn fẹ́ yín. mi ò fẹ́ gbẹ̀mù ṣé wọ́n ni lòbítò ni ẹ ni àbí ṣé wọ́n ni lòbítò àtàlẹ̀ dì í. bàbá e, èmi ni Edward tí ó gbalé lọ́wọ́ yín àtó ń sanwó lé fún yín wérí ẹ̀ tó ń bẹ̀ yìí ó wá Scott lọ́dọ̀ mi ni o. ẹ wo ẹsẹ̀ làgbà wọn ní fẹ́ lomi ṣe yín o má forúkọ burúkú pè mí lòbí tó lórúkọ mi. ok lòbí or whatever mi ò fẹ́ gbẹ̀mù tẹ́ ẹ bá fẹ́ gbẹ̀mù ẹ kó ẹrù yín kẹ́ lọ gbẹ̀mù bọ́ sílé yín bò mí. ok now finally gbogbo àkóso inú ilé pátápátá látòkè délẹ̀ ó di ọwọ́ ó sójà. I will hit you I will hit you I, I will hit you with my walking stick. Hey eleven o'clock náà máa ti gate yẹn ó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá wà nílé ní eleven o'clock ó wà nílé kò dẹ̀ lè jáde. Mhm. no no no no no sir no sir uh, uh, that, that, that is autocratic. exactly. that autocratic will soon hit you uh, uh, and I mean it six o'clock láàárọ̀ ló láǹfààní àti jáde you cannot go out before six o'clock. is that clear ó sọjà ọ̀dà ó sọjà ọ̀dà gbogbo owó náà yín pátápátá òun lè máa dà fún yeah put your hands down I say put your hands down you are not in the classroom. ṣe rí yàtọ̀ fún àfáà tí mo yọ sílẹ̀ láàrin gbogbo yín pátápátá bloody civilian ní ẹ̀ẹ́dẹ̀ lọ́rọ̀ gbọ́ àṣẹ mi nìyẹn ẹsẹ̀ làgbà lọ. excuse me landlord mo fẹ́ observation kìíní kan àwọn àlàyé tẹ́ ẹ ṣe kalẹ̀ nígbà tẹ́ ẹ bá gbé bí. wèrè olówó pass informations sí tẹ́ fi wá sọ gbogbo àwọn gbogbo tẹ́ kà kalẹ̀ ń bí yẹn ta ló ń pass information yẹn sí. báwo ló ṣe ti fẹ́ mọ̀ báwo ló ṣe ti fẹ́ mọ̀ tí kì bá ń ṣe transistor tó ń jíṣẹ́ transmitter sí ọ̀rẹ́ ọ. sí ọ̀rẹ́ wọn kàn mọ̀ mọ́. ọ ò ní ìyàlẹ́ ni ọyọ òfin mi díwọ̀n ni àsanwó méjì èpin. stop that hey stop that stop that. Mm, n ó tún jánu o n ó jánu o. má bí mi question tó bá ti fa grass ẹ torí ẹ bá ti yí má bí mi question kí ló ń ṣe eré orí igi àṣekù ọmọ ẹdun ni mo fa grass tẹ́rùn léwé iná yes wọ́n dẹ̀ mọ̀ mí gbogbo òkè ìpòpò òrìká campus wọ́n mọ̀ mí stop that. great landlord forward march. ẹsẹ̀ làgbà lọ. ẹsẹ̀ ó ṣojú ẹ. ẹsẹ̀ la gbà. ṣé ìwọ lè witness in court. ẹsẹ̀ la gbà. èmi lọkọ ya wọn. zuwale la rìn máa rìn jẹ́jẹ́ o ọba Nobody. o kò ṣe mí ládùúgbò ẹ ti ta lẹ́yìn no directly or directly ẹ ti ta kó lórí burúkú. ìwọ yìí máa ṣẹ̀wọ̀n. kí lẹ rí. ó sátìn ni ẹ máa ṣe wọn bọ tó pè mí nígbà tí ruwa wà lẹtẹ lè gbélé yín wa lọ́wọ́. diale my fellow tenants of ilé aláyọ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn o tó já sí pé military rule with decree now failing to obey the order and the command of the commander in chief of this estate. orílẹ̀ onílé. a ṣe nǹkan. a di i will gun you shoot you eliminate you. ó sọjà ẹ má fi iyọ̀ sí rárá ẹ káṣan wálẹ̀ tenant ní gbogbo wa. ìwọ gangan ló ń kóná gbogbo òkè tó bẹ̀rẹ̀ sí ní domi ẹnu mọ́nà kó máa fọ́mọ́ lórí ni níbo this is. ah ìyàwó èrè ló máa fáyọ̀ ǹjọ́ mi ni. àwọn bọ̀dá ìyàwó èrè ni àbò ń sinwin ni wàá tiẹ̀ jẹ́ kó dọ́dọ̀ ẹ̀ náà mo gbé mo fáyọ̀ ǹjọ́ ẹ ni. Ah, àánú mi ń ṣe ẹ. kí ló fò ṣì gan náà. ṣó jáwèrè ẹ gbọ́n. mo ń ṣe business pẹ̀lú ẹ. correct ọlọ́run ẹni dúró. <laughs> wo tètè move tètè move fún lọ náà. ọmọ kásá farigari now ah this is ready kò gbọ́dọ̀ jóná jù kò tutù lókù ah dáre àwa kó everything sìn àwa kó lọ sí ìgboro àlọ́sọ́dọ̀wọ́ sọ̀rọ̀ mi yẹ. Yeah wo ọmọ ayé ìwọ ń tiẹ̀ jàre má dọ́ọ̀là rẹ o ó mọ̀ pé awo nítorí ọ̀gbẹ̀rì dáfánù bó ṣe ń kó lọ ẹ̀ ń sìn make sure kókó wà lélẹ̀ o mọ̀ kẹ́ everything náà ṣe ń bí náà easy. <laughs> lobito jẹ́ kó yí ẹ ah, ah. òṣìṣẹ́ tó easy now iṣẹ́ owó ni gbogbo àjọ ṣe yìí ah. èmi gangan tí mo kọjá lọ gangan ni mo fò. ẹ kí wàá ní gbogbo eléyìí tó sọ tí ń wojú mi jù. màá sọ yẹn jàre má máa fohùn yẹn bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. mo dẹ́rọ̀ tẹ́mi lọ ń gbójú sókè tó ń wojú ẹ̀. kí ló ń ṣe méjèèjì náà ẹ̀ ń ṣe èrè ni èdè máa pariwo. tọkọ tó lọ sọ́ọ̀sì wo ló lọ ń mú járe tó lọ ń ṣe bẹ́ẹ̀ nípò ń jẹun sórí. ó jẹ́ kí sọ́fà jégò tó wojú ẹ̀ ni. àgbà kọ́nà fi ṣe iṣẹ́ ọpọlọ lélẹ̀ kó ṣàgbà. wọ́n máa pariwo àwọn ará àwọn àmọ́ nǹkan tó à ń ṣe nulẹ̀. jẹ́njákòye jẹ́njákòye jọ èmi tí mò ń kọ́ṣẹ́ jáde mò ń forí lákú lọ ni ọgbọ́dọ̀ mọ̀ pé gbèǹjẹ mò ń kọ́ jáde fáwọn ni èmi máa dábọ̀ sọ́dẹ̀ ìmọ̀ ni àbọ̀mọ̀ fàájì tíṣẹ́ ti ń jáde. Dare Dare take it cool okay kò lè take it easy gan. yìnyínú. so yí ẹ ń sìn. yìnyínú. wo òun ní jẹ́sí o má lọ pé bí wọ́n ti wọ́n ti wà nínú tíì bóyá oníjẹ́sí kan má gba sẹ́ẹ̀kà yẹn lọ́wọ́. ó ní jẹ́sí gan. má gba sẹ́ẹ̀kà yẹn lọ́wọ́. mi fi gàdí rẹ̀ mo distribute. mo ní. ẹ tó bá yá wọ jẹ́sí captain ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ń sìn. bùrẹ́dì ẹ̀yìn nǹkan ni. ní yàrá dáadé ẹ àbó òsínwìn ni kí ló máa ń ṣe gan-an mọ̀ sọ o kò wọlé láì kọlẹ̀kùn. ẹ má bínú iye mi ló fò. iye ló fò lórí burúkú wọn ráyè fún lẹ́dúkéṣọ̀n á èrè ó ti wo yín sìn náà iṣẹ́ àfáà ló sí ní kọ́ àwọn ẹgbẹ́ wà ní skul yẹ sọ fún bàbá ẹ kó gba fọ́ọ̀mù fún ẹbí àwa lọ ṣe nẹ́kọ̀ àbí ń gbọ́ torí wọn pé wà ẹ́kì ti bọ́ fún ẹ̀ ń sìn yìí o ṣí èrè Edward Edward Edward ó débi ó ń pẹ̀dì bí Edward orúkọ wọn ti gùn jù o èwo ló kọ gúgú bíi ti nebuchadnezzar ló torí ẹ̀rẹ̀ jẹ́ kémi ò gé kéré ń tèmi o. Hmm, abakuku ni ò lẹ́bi. edward tó ń fààyè gbẹ̀ǹbí ni mi máa fani ẹ̀ láti kàn máa wọ bí ẹni àbó ṣe wù ẹ́. àjọ àyà na ọ́fíìsì lẹ̀. Ah, ọ̀rẹ́ asọ̀mọ̀kẹ́lẹ̀ ń lọ yìí nígbà lẹ́nu ń lọ. mo rò kórìí ẹ dá àdúgbò ní kò ṣàlàyé fún wa wo mọ̀nsọ́ àbí mọ̀nsọ́ àbí kí náà ń porúkọ ah, ẹ wàhálẹ̀ ń pọ̀jọ gbójú gbójú. ẹ má jẹun gbójú ẹ má jẹun gbójú bọ̀dẹ́ẹ̀dì náà mọ bí mílíọ̀nù tí ń bá hàn wọ̀n tù wípé kí ni tùmọ̀ á tì mí tí mò ń hàn yìí. sori o tọ́ ló sọ Ah, is it the problem tí mo ní pẹ̀lú ẹ̀ mo sọ sọ̀rọ̀ mi yẹ ni wípé àṣírí ìwé tó wà lọ́wọ́ mi bẹ̀rẹ̀ ọlọ́kọ̀ ni tí n bá decide láti kọ́ ẹ láti ẹni títí the next year uh, there is no doubt about it uh, I'm sure wípé you won't be able to grab jack shit o ò lè mọ kankan nínú ẹ. èmi ọmọ àfa ládùúgbò sànákùnrin kàfà láǹtà ṣá tí mo mu wàláì tẹ ẹ bá sọ fún mi yóò yé mi ìǹsì gbàgbé láì tí bèèlà òfin fún Manzuru ah. Manzuru ah. n gbọ́dọ̀ mọ̀ ẹ́ àgbà lọ jọ pé ó ti parí iṣẹ́ yìí nù o. tọrọ ọ̀ka ìlàyé mo mọ̀ pé ó ti parí ẹ̀ ọwọ́ rẹ̀ tiẹ̀ ti ń dúró déédéé ọ̀dà àbáwọn. àkóso ah! ah, bìláì láìláìlàlá muhammadu rasulillah sallallahu alaihi wasallam ọmọ yẹn parí iṣẹ́ yìí níbo ló wá gbà lọ. Ah! tó sì mọ̀ wípé ẹni tó ní iṣẹ́ yìí ń bọ̀ wá gbà á kí wàá ní kí n sọ fún alájà sálímọ́ ń gbọ́ ọba dé báyìí ah! ọmọ yóò lọ́rọ̀ gbọ́ ṣé wọ́n wàá ní ọ lé ìmọ̀ tó lọ rèé fi owó fún àwọn tí ń ṣe hàn tún kọ́ wọ́n bá wà hàn. Ah, no problem Dari dáre ọmọ ọdún máa ṣẹlẹ̀ ìwà máa kó àwọn iṣẹ́ yìí lọ ṣọ̀rọ̀ mi yẹ bí mo ṣe ń sọ lọ ṣòtí rí àwọn pépà yìí tá a bá ti ṣe tán àwa gé gbogbo ẹ̀ into sizes àwa kó lọ fún àwọn tó ń ta gúgúrú àtẹ̀pà àwa gbowó lọ́wọ́ wọn. o ti sọ wọn. wọlé ìwọlé ìdí ògbó. àwọn jáwèrè ni. Ah, ah, ah. ẹ ó dáa kò burú tí ọba lò ní gbọ́ èmi náà ò ní gbà mírìn ọba ní ò ní gbọ́ èmi náà ò ní gbà ọmọ adá íńtánẹ́ẹ̀tì dúró fún mi táwọn tó níṣẹ́ sì ń wọ̀ lónìí. Mhm. irú àyè burúkú ọ̀nà fi ń gbà yẹn o lè sọ fún dáàdì ẹ pé kò gbàdúrà àbọ̀ lórí burúkú yẹn o jáwé ma o má jẹ jábọ̀ rí ẹ. ẹ má bínú bàbá má bọ̀ má jókòó síbi jókòó síbi. bọ́ síbẹ̀. ẹdi ẹdi wọ ló fa ìgbà bọ̀ yìí. súnmẹ́yìn súnmẹ́yìn súnmẹ́yìn díẹ̀ jáwé. ṣé eléyìí wá jẹ pépà búlù tó fẹ́ lọ fún onígúgúrú àtẹ̀pá ni ah, eléyìí mo ti rí lọ́wọ́ ẹni tá a bá ṣàdúrà mọ́ka ìwé ìrìnnà ni gbogbo wọn máa dá dúró. létí ẹ ṣe fáwọn èèyàn ń sọ fáfá kan wá sí lọ́dọ̀ yín torí ọ̀nà náà fẹ́ lọ mẹ́kà lọ́dún yìí. <laughs> correct ṣé mo sọ fún ẹ mo ní bàbá ẹ ó máa larí mọ. mo ṣe fún bàbá ẹ larí mọ nìkan wọn jẹ mọ. mashallah tabarakallah. sori pe wèrè ni ẹ sori pe wèrè kí ló ń wá lọ́dọ̀ ẹ. salamaleykum o. ami aleykum asalaam afa kí ló dé àwọn tí wọ́n ṣe lè ṣe ní kí ló ṣe ògbélé sí i. ọlọ́run ní káyọ̀ yẹn ti tutù. ìwọ gbọ́dọ̀ fà á ni. bẹ́ẹ̀ni lọ ìwọ kọ́ra dákun wàhálà ilẹ̀ yìí. ẹ ṣe sùúrù. sẹ́gbẹ́ ìgbà ìṣe ride ni. ẹ dákun ẹ ṣe sùúrù ẹ má bínú o ibi lọ wà mọ́ sùúrù tí mo sì ti ń wọ kí látàárọ̀ pàṣẹ tiẹ̀ tì ọwọ́ àjókòó tiẹ̀ bíi tiẹ̀ tó o sì mọ̀ pé làkúndínù kún wálé ẹ̀dínì lọ́lọ́run wí. àfà ispirinut estinos kí ni ìtumọ̀ ti yín. Edward ọmọ ṣe tiẹ̀ níwọ̀n ìgbà tẹ́ẹ̀ tí lè gbé mi ṣe tèmi mu kò yẹ kémi ọmọ bá yín ṣe ti yín ẹ mọ̀ ṣe ti yín. ìtumọ̀ tàwa náà nìyẹn. ẹ̀yin oró mi ni ẹ̀yin oró mi pẹ́ sẹ́dẹ̀ kí wọ́n bẹ̀yìn bí ẹjọ́. ẹ̀yin oró ohun tí ò kàn lọ́wọ́ kan lẹ́sẹ̀ ń bí ló mójú gbá látàárọ̀ tó bá yẹ pé mi ni mo bí màá ti nà án pa o. ẹ ò wèrè dẹ̀ ni ẹ hmm. wèrè dẹ̀ ni ẹ nígbà tó ń ṣe bàbá yìí bí tó ń nà dé nǹkan. Hmm, ẹ ṣeun ẹ ṣeun ẹ̀yin ní ròwọ́ àbí ọ̀wá lè na ẹ̀yìn síbi tó ti hàn tú ibi ló fẹ́ na ẹ̀yìn sí. ìjọ torí ànábì mò ń mọ. Hmm, wọ́n dà nábì láàmú fi ilẹ̀ mọ̀dínà bí ó sùn sí. afa ẹjọ torí Ọlọ́run hmm. mo forúkọ Jésù bẹ̀yìn hmm. mo forúkọ Muhammed sallallahu alayhi wa sallam tẹ̀yìn náà sì mo fi bẹ̀yìn ẹjọ torí Ọlọ́run ẹ mọ̀ sọ ẹ fi yá mi. Edward afa kí n fi mọ̀túrù yọ ọ̀dà àbáwọn ìwọ náà tó o tó fèèyàn yááfì kí n fọmọ yááfì tiẹ ọ̀dà mọ̀túrù mo ti fi ọ yááfì Edward.

baby ọmọ ni ẹ jọ jọjọjọ machine lọmọ Nokia battery tí kì í rẹ ìwọ yàtọ̀ sí wọn ó yàtọ̀ sáwọn oṣù mi ó ti rẹ mi ẹ àwọn tí ò lè bá yan ṣọdẹ rìn ó gbé mi wọ Wembley Stadium mo ṣe eré ṣe orí mi dàrú ẹ mo pariwo. Ah na outside we dey now eh. you mọ. where i don carry you reach sef wey you don dey shout i knew it. ẹ ṣé pé mi ò tí ì rí dán. you never see anything. ìyá jẹ mí ọmọ yìí pa mí <laughs> ó pọ̀ jù kì í ṣe switzerland nìkan ni Jennifer wà ìwọ gan ló yẹ kó máa pè ní Jennifer ìwọ gangan Jennifer <laughs> ilẹ̀ ìlérí ẹ̀ gangan ló yẹ kó máa pè ní New Yorker. <laughs> ibi gbáyà ẹ tó wú síwájú yẹn lọ́kọ́ máa pè ní Botswana ìdí ẹ̀ ní Bakashi world tour ló gbé mi rìn àjàlá nìkan làwọn èèyàn rò pé travel ibi tẹ́mi kan ti rìn dé igan ojú tajàlá lọ. mọ̀dé mọ̀dé if to say na inside house we dey on top bed eh? i go carry you like this cross over go one country wey dem dey call Chile if you reach that country finish na that time you go know say no other country dey after that country except for water. mo gbé lẹ́yìn omi wa ń kọ́. Ah, i no know whether you wan go heaven soon maybe. ṣé o ya wèrè oh. o ṣe máa já sọ́run wèrè o ní mo fẹ́ bẹ́ẹ̀ ṣe tó yà fẹ́ rẹ́ mi dá sọ́run. i no know now ah, if you reach so. mi ò lọ́rùn mm-hmm. ṣíṣí ìta mm-hmm. sọdún jẹ́ ká kú sílì contract àárín once and for all. wetin na life contract. yóò sá fún yẹn gan oh. gbogbo ẹ̀ gan bá mi lára mu oh. mo lówó tí mo fẹ́ ná hmm. má dẹ̀ ṣe tọ́jú ẹ gidi mo rẹ́dí mo wà nílé. abeg abeg ah. abeg mo i dey play with you since no be this kind one no no you no fit carry my load o. Oh. kí ni. my state far from where you dey so you know where i i no be yoruba now you know. ṣíṣí fìbẹ́lẹ̀ owó gbé wà lọ́wọ́ mi àtọ́jú ẹ̀ orí àdàrú gbà bẹ́ẹ̀ tí o bá ti lè sọ fún mi pé o ti lọ ga sílì ẹ o máa bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ gidi ni. that one no be what see eh, if you don come to money matter na the thing wey i find come here be that na money that one no be wahala but eh, the problem wey i go get with you na your wife. Abike. ah why mo wọ́n tó máa pa ìyá ẹ̀. àṣẹ kí ni tàbí kẹ́nu láìfù tèmi ọkùnrin ni mí ọkọ ló lówó orí àyà alákọ̀ ẹ̀ fẹ́ rìn wọ́pọ̀ lọ níbù mi yàrá ìyá ẹ̀ ìwọ farabalẹ̀ ìwọ gbà fẹ́mi kò ní àti síìlì ẹ̀ kí mẹ̀rẹ̀ sí wa máa tọ́jú ẹ̀ ìtọ́jú tó rí rí. mọ̀ọ́dì. <laughs> Adọ́sílà. Sisi. Hmm? Èmi mọ́dé mọ́ dọ́là thousands upon million for me and you. Uh, Tó bá uh, corporate ni o. Uh, I say no wahala na. Eh. Na you get everything. O ti kọ ọwọ́ Na you get am. Ọlọ́wájú ó pa mi. Abeg, Idọ́fin. Wọ́n yọ bàbá ṣe kàn gbé pásùgbò kan kò wọ́ọ̀mù ká ló ṣe lè. I no mind am you know say I no dey run. fúnni pásùgbò kan abẹ́lé wà ká ṣe fàájì olórí àwọn amúgbọ́n. àwọn bàbá yẹ. ohun egbò wọn fi kọ̀tàn kan fi kọ̀ràn kan ní. àwọn bàbá yẹ. 어서 어서 어서 어서 어서 어서 sójà. ó sójà. ẹ rẹ̀ jẹ́ sí èkùsẹ́ lọ́lẹ́ ìgbóhùn mọ́tò mi ni. ó sójà. ẹ sí gẹ̀ẹ́tì bàbá yìí. aago ọwọ́ ẹ ní kí o wò aago ọwọ́ ẹ yẹn oníkòwò yes this is eleven o'clock mo ti sọ fún yín decree ní ti sójà decree. bàbá ẹ ó dà pé nǹkan ti rún sí i lórí àbí tó já sí pé orí bàbá ẹ ò pé mo rò pé sick àbí ó dà pé orí yín yí ibi tí gbogbo yín máa sùn sí òun lẹ́wà yẹn bloody civilian. tó bá bí yín dé ẹ̀yẹ sí gẹ̀ẹ́tì ẹ̀ máa dán yín létí ni. get inside i shoot you i fire you i go you down. Ah, shoot you. you. shoot me. yes. tó bá bí yà yín dá ẹ̀yẹ sí gẹ̀ẹ́tì ẹ̀ kẹ́yìn. tẹ bá yìnbọn yẹn tó bá ràn mí ẹ pè mí lọ́mọ àlè. oh my god chakabula ló pè é kí ló ṣe ìwọ̀kọ̀ tí o kọ́ ṣe fẹ́ sí ni tó ló fòun lẹ̀ fún ó yẹ kó mọ̀ wípé bàbá yẹnu ló fi ń yìnbọn kò níbọn water ppk kò ní ká má ti wá sọ golden gun gbogbo ètò ṣe ẹ̀fíìsì e ni ó dẹ̀ fẹ́ máa bá ta gbogbo eléyìí tí mo sọ iná mo ń sọ ní sọ pé kó lè wá sí gate fún wa ó ṣí eré ní ọwọ́ yìí. ó yẹ ṣe mo ṣojà ni. ó máa pàgùn mọ́ mi lára. I heard you clearly every bit of what you have just said I heard you clearly ẹlẹ́nu gbọ̀ngbọ̀n mo gbọ́ gbogbo nǹkan tó sọ. ó dà bàbá bàbá wo wà àwọn ọmọ ẹ náà ni o. ọmọ mi dà. ọmọ àwọn ọmọ ẹ ń lé ń bí ni. ẹ̀yin. wo ọmọdé ò ní mo rí jẹ kó má ra lọ́wọ́. orí ẹ̀ ò pé ọ̀bùn oúnjẹ orí ó ń ra lọ́wọ́ ọ̀bùn dá ìjà ti. Ah. of course o dẹ̀tí náà o ti jẹjẹ kújẹ. Eh. fi ọlẹ fi ọlẹ. wo ọmọdé ò ní mo rí jẹ kó má ra lọ́wọ́ ó rá wa lọ́wọ́ nìyẹn jọ bàbá ṣígẹ̀tì fún wa. ẹ̀yin tó yẹ kó kọ lọ sí wall front kó wẹ̀sì yín síbẹ̀. bàbá ẹ o máa ṣú tirẹ̀. bàbá sọ́ọ̀nì gbogbo ètò ẹ̀sọ́ yẹn kò sí ìwọlẹ̀ lè ṣe kí á tẹ̀ka níyó ẹ ṣe lọ́dọ̀ tó. ẹ wo ojú ogun yẹn lè máa padà sí tó ti eyín ojú ogun yẹn lè máa padà sí ibẹ̀ náà lè máa pa yín sí Indonesia lè máa pa yín sí tó bá bí ẹ̀dá sílẹ̀ ó sójà ó sójà. wìrì ti lọ sá. ó sójà ó sójà. ẹ bàbá ọ̀nà dàfọ̀ dàfọ̀ ibẹ̀ náà máa pa yín sí Somalia. lẹ́gbẹ̀dùn yẹn ibẹ̀ náà máa pa yín sí Sudan. I shot you. Bàbá ah, ẹ̀wọ́ oko tẹ́jú yẹn àwọn ọmọ ìyàtọ̀ nu búlẹ̀tì àtòkò oko lẹ́jù. Irọ́ ni. Olórí burúkú ọ̀lọ́sàkò. Gbèrè wọ́n lọ́sàkò ọmọ wa àgbàlagbà ló ṣépè fún yẹn náà. wọ́n máa sọ̀kò pàyà ẹ̀ ní nàṣẹ́ gbogbo ilé ìta sọ kó lè wá sí gate náà ni. kò lè ṣí shit fún ẹ mẹ́ this man can open shit for you. Ah. you understand what i'm saying. o ti mọ nǹkan tó ń dùn mí jù ni pé mẹ damn it ká ní pé kò ń ṣe pé àti náwó tán club ọmọ ṣe bí àbá lọ gbà sóòtẹ́ ká lọ relax. máa sọ yẹn gbogbo ewé máa fún yín pọ̀ náà nìyẹn ibẹ̀ náà la ti sọ fún yín gbà tó bẹ̀rẹ̀ sí ní náwó náwó náwó tó ń sè ń sọ ìwọ ọgbẹ́ ń jẹ́ ká lọ súnlé jámì. èmi á súnlé jámì yẹn mẹ́ èmi á that time oven ẹ jóná ó sọ fún mi pé barracks ló ń gbé mi lọ àbíbọ̀lẹ̀ tí bí bàbá ṣe ọjà ńlẹ̀. ọmọ mẹ́ṣẹ́ ọmọ wọn tó máa ṣẹlẹ̀ ó máa relax rascality ẹ̀ ni sori bàbá tó ń wo ìmẹ̀ ọlọ́dẹ orí ni mẹ̀ ṣe there's nothing we can damn do about it. ok ok kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. wo wo wo ẹlẹ́lẹ̀ o tiẹ̀ ní problem kankan o anyhow anything anything anyhow bó bá ṣe máa ṣẹlẹ̀ náà ló ṣe máa ṣẹlẹ̀ o. ṣé ìgbà ló ti wá fẹ́ ṣẹlẹ̀ ilé ayé gbogbo ilé ọwọ́ ni o ilé ọlọ́run ni o kò síbi tó bá wa tó jò ní rọ o. ẹ wo ẹ má yẹ káwọn lè rán online sọkan lórí kínní ibà yóò ju ibi tá a lè fún lọ́mìn a lè fún eléyìí náà ṣé mò ń wọ́n wò yìí. ọmọ èmi ò gbọ́ mọ̀ ṣá èmi ò gbọ́ mọ̀ ṣá ọmọ wa gọ̀rẹ́ mo jẹ́ invited sexy lọ́mọ mi mo rán ayé gbogbo ọkọ. ẹ ọmọ ẹ wọ́n tó bá ṣẹlẹ̀. o mọ tó ṣẹlẹ̀ bóyá sọ yẹn ọpọlọ mi ṣí ni ṣá tó ti yẹ máa hàn rí máa hàn rí ìwọ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀. kí ni ìtumọ̀ àti kí wọ́n fò kó n fò. Ah, ọmọ orí ẹ ò pé mẹ ṣe bí bàbá rẹ bá ìlú gọ̀sángùn kan ṣe mẹ tó lọ gbébọn dúró ẹni tó bẹ́ẹ̀ ló máa forí kó mẹ. kò ní rún ẹ nàún. kò ní rún èmi. wọ́n wá ok. ẹgbẹ́ lè kọ́ ẹ fò. ojúwọ̀ yẹn ọmọ kan tó bá ṣẹlẹ̀ ń sì ni pé òun bó ṣe wá sí wàá gbé kọ́kọ́ lọ́rùn ẹ lè sàn sí tí bàbá yẹn bá yìí wà ń bẹ̀ then ẹ bá dìsà láti máa bẹ́ẹ̀ náà. aláì mo ti rí ẹ tán gbé o ṣáà gbọ́ nǹkan tó ń sọ àti pé gbé wọ sókè yálọ síbẹ̀ yẹn kákọ̀ọ́sì ẹ̀ máa gbé wọ wàá lè wo ọmọ ti ṣàlàyé farabalẹ̀ but ẹ rí mi náà òun dẹ̀rẹ́ ó fúyẹ́lẹ̀ ó máa easy àti gbé. rárá o ṣe làìdíà fún mi pé mo fọ́jú wèrè tẹjọ́ rúra yín kiri ṣebí kí ẹ̀rìn tó ní fún ẹ náà nìyẹn tó ní kí n kọ́kọ́ gbé ẹ kí n gbé ẹ kojú ìbọn kọ́ yìnbọn kan pa ẹ̀ dànù mo lọ bẹ́ẹ̀ kò ń bẹ́ jàre. ok ok ok ok kò sí big deal ṣebí ká ti fọ kíní ni ẹ jẹ́ kí èmi kọ́kọ́ bẹ́ẹ̀. ẹyà mi ẹyà mi ọmọ àníjọ ìsibí àlè mi ò lọ́mọ oṣù jẹ́ lọ́kọ̀ jẹ́ lọ́kọ̀ gúnbẹ̀ gúnbẹ̀ ọmọ mi wo yóò wo bàbá yẹn bàbá yẹn wọn kò sí mbẹ kò sí mbẹ ẹ yà gúnbẹ gúnbẹ gúnbẹ gúnbẹ o jẹ dúró dọkọ ẹ o jẹ dúró dọkọ ẹ yà wo jẹ dúró dọkọ ẹ. máa fún òrèbé tó gbé yẹn ní kó má bẹ̀rẹ̀ lè ti kán lẹ́sẹ̀. ó ti kán lẹ́sẹ̀. kó òrèbé yẹn má bẹ̀. ah very good ní sùúrù kí ló ṣe ẹ ò ń bẹ o. ó bàbá tó ṣẹlẹ̀ sí ẹ eh, ẹ eh, fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ ó bàbá tó ṣẹlẹ̀ sí sórí Wọlé Ṣóyínká òun ló jẹ ló bẹ́ lọ́rẹ́ sórí ọwọ́ tí wọ́n wà yìí ló bẹ́ lọ́rẹ́ pé máa jẹ ẹsẹ̀ yìí ibi tó máa kọ́ sí nìyẹn o ibẹ̀ ni kò ló mọ́ o. mo rò kórè òkè <laughs> choice ní ẹ̀ ọmọ tó ṣe gbogbo tó ń ṣe gbogbo gbogbo tó ń ṣe yìí sí wọn máa fi wá ṣe yẹyẹ ni tí yẹwò náà ṣe ní obìnrin o ti fọ́ọ̀mù bọ́ọ̀tà oyè ń sọ yéésù ṣe níbi tó ṣe ń dùn ẹ̀ náà kò dùn ẹ̀ wọnú ó dùn ẹ̀ bì ó dùn ẹ̀ bì ó dùn ẹ̀ bì ìsàlẹ̀ ló máa wẹ̀ mí ni máa wà lókè kò lè afẹ́ ìtẹ́ púpọ̀. Ah, ọ̀gá I don tire oga abeg abeg oga abeg eh eh eh oga you never come. open oh, yeah, door yeah, now. yeah mo gbẹ mo dúró mo dárò yeah yeah yeah yeah. Sade. kí ló mú Sade. ṣé ìṣe kọ́ dákú. Sade open door now two na by mm. force. ẹ ẹ pé o sílẹ̀kùn kó sílẹ̀kùn. ẹ ẹ ọ̀rọ̀ ẹ. Chineke me. Tag me, I pay out. Wait till I do shout. I go see. Ilé aláyọ̀ Ilé olóyin, ilé aládùn, ẹgbẹ́ aláyọ̀ ni mo dìbò fún láyé mi èmi ò ní bá wọn sunkún láyé tí mo wà nítorí mo fẹ́ lówó mo tún fẹ́ kọ́lé tèmi mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ṣègbéyàwó fún mi ilé aláyọ̀ wá ní tèmi ṣe jọ ẹni ṣó ní bẹ́ẹ̀ ẹni ṣó ní bẹ́ẹ̀ o ẹgbọ́n báwo ni wọ́n ṣe ń rí ṣe nílé aláyọ̀ ó ní láti jẹ́ wípé wọ́n fi tọlọ́run ṣe uh-huh. ẹni bọ́lọ́run dòwò pọ̀ kò ní pàdánù. Hmm. ẹni ńlá ni mo jírí lónìí ẹni ńlá tí í ṣe nǹkan ńlá àgùntọ́sọ́lé ọkùnrin ogun hmm. ah, mo mọ̀ rí o. ẹ ò lè mọ̀ rí mi bàbá o eré inú ẹ̀kan ni mò ń sá ó yẹ kẹ́ ẹ mọ̀ pé bí n bá lé nǹkan nǹkan ní láti mọ̀ lé mi bàbá. gbogbo tó wù kọ́ mọ́ ilé ọ̀bọ̀ ń bò ti dé yìí ó sì ti para lẹ́yìn rẹ̀. kò yáa rí bẹ́ẹ̀ ni o ah. kò yáa rí bẹ́ẹ̀ wíwọ́n ẹ̀kọ́ tàbí tàìrówó rà. ó tiẹ̀ ti rí bẹ́ẹ̀ mọ̀ wulẹ̀ padà sẹ́yìn kí ni tó o bá wa gan. Ah, bàbá wọ́n rẹ́ mi jẹ nílẹ̀ yìí wọ́n sì tún rẹ́ mi ta pẹ̀lú. àìgbọ́dọ̀ ẹni tó lówó ọ̀tẹ́rù ẹnu wọn ọba tí ètàn náà alẹ́ rẹ̀ ló mú àwọn àwo ní í ṣe ọbẹ̀. àwọn abo ni o bàbá àwọn obìnrin atẹ̀yìntọ̀ lásánlàsàn wọ́n á gbowó ọwọ́ mi tán wọ́n á fẹsẹ̀ fẹ́. kí ni wọ́n ló dé. èrò wọn ni ò dáa bí wọ́n ti rò bí mo ti rí bẹ́ẹ̀ ni wọ́n rò bí tibí náà rí bàbá wọn ò sì mọ̀ pé ìgúnnu kò ní bí wọ́n bá gbowó ọwọ́ mi tán wọn á ní fọwọ́ ráyà kí n fọwọ́ ráyà báyìí fìn tí n bá ti fọwọ́ ráyà eh. hmm, wọn á tì mí bóde. <laughs> Ah, àwọn ọmọ pé pàṣẹ ẹni gígùn náà ń bẹ lọ́wọ́ ẹni kúkúrú ni wo àájò láàṣì fún ọ ọ̀pọ̀ èrò báyìí ní ibo ṣúgà gbogbo àwọn obìnrin tí wọ́n bá rí ọ báyìí wọ́n mọ̀ yọwọ́ ọ̀sẹ̀ ni. ṣé lóòótọ́ bàbá. Ah, ọba ọ̀rọ̀ mi rí a tún wá fi mọ́ wú mọ́ wú kún fún ọ torí àwọn obìnrin tìmí sí kànga kó lè máa bá a bá kànga dọ́gba. a ẹ sì gbádùn mi tó ẹ gbádùn mi tó bàbá. a wo yé n kẹrù jáde. àwọn obìnrin wọn dáràn gbòòrò. <laughs> màmá sì yànnà o àwọn ọmọge máa jẹ gbá ó màmá sì yànnà o àwọn ọmọge máa jẹ gbá wọn rògo màá sì yànnà. àwọn ọmọge máa jẹ gbá wọ́n máa jẹ jágbájàgbá ẹgbá ẹ màmá sì yànnà ó àwọn ọmọge máa jẹ gbá wú. a <laughs> ah, kò ga o ah, ah. kí ló ń ṣẹlẹ̀ nínú wa wo múlemúle èmi á mà tà lálẹ́ yìí ò ṣàdé orí mi ni jọkẹ́ já mi sí i ibo ah, ah, lórí ẹ̀ ń bọ́ rẹ̀ lọ. bóyá lo mọ̀ pé èmi àtàwọn pàdí mi la fẹ́ lọ ṣayé níbi iṣẹ́ wọn. wọnà wọnà wọnà ṣé kìí ṣe customer ìrẹ́dà yẹn torí wípé ìwọ mọ wọ àwọn tó ń ṣiṣẹ́ òògùn dáadáa èmi ò mọ reason ni o bóyá torí bó ṣe máa ń lù ẹ́ bí irin yẹn bóyá òun ló láì. wo ṣadé yẹn kọ́ ni iṣu ṣé wo ò mọ̀ pé owó ni kókó ni ṣé wo mọ̀ pé ọwọ́ àwọn oníṣẹ́ lówó wà ní àwọn gógó ló lówó jọ jẹ́ ń jayé orí mi kí ló ń sọ yìí orí mi ni. dákúrò ọmọ ẹ̀yin tèmi ah, ah. ẹ jayé orí yín ah, ọ̀nà sídìí ọ̀dà hmm? mo wá ṣe rẹ́kọ̀dì ni o section tí mo dẹ̀ fẹ́ ló dẹ̀ pọ̀ rẹpẹtẹ. <laughs> dákú fi yẹn lẹ̀ ẹnjìníà ló ti bá pàdé yìí má fún ẹ ní mix ẹ̀rù àbàyà yàrá já. Ah! bẹ́ẹ̀ kú ọ bẹ́ẹ̀ ìwọ wo mo ti gbọ́rọ̀ yẹn. ìwọ tó jẹ́ pé wọ́n ní gúdúgúdú nìkan ló mọ̀ lù látẹ̀yìn jọ kúrò ń bẹ̀. ẹ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah. tó wo ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ìwọ bá mi dénú lé bóyá èrò ní bá ẹ. dánkù dánkù wo come see the show wá wo show sórí èmi Ṣadé màá gbé ẹ lọ sí highest level tó dèrè ilé ayé ẹ dáńkò tó jẹ́ wípé tó bá máa fi dé mountain yẹn ó lè bọ́lẹ̀ láíláí àti láíláí dáńkò. wọ́n wọ́n bẹ́ẹ̀ má gbé mọ́ra má gbé mọ́ra rárá rárá nìkan lọkàn mi yàn ṣàtúbọ̀ òun lọkàn mi yàn wò jẹ́ ká wọlé jẹ́ kí n jí rere fún ẹ. na only my guy be that. ó yá. I did for you, no wahala. Ah! Um, Sadi, Jọkẹ́, me I dey go inside. Wà á dẹ́gbà! Wà á gbà! Ah! Ó máa ròyìn! You be my kind! Ọ̀tọ̀ ó máa yàtọ̀, ó máa yàtọ̀. Mẹ́lá no dey miss me. Hmm. I dey come. I dey come soon. Wà á ròyìn! Mẹ́lá no miss me. Huh? á dẹ́gbà! Ẹ̀ẹ́ aṣáwo bastard Asawo, tẹ́tẹ́ ń kọ̀bọ̀ imagine títí yìí lóògùn ni o pẹ̀lú gbogbo ṣé bí mo ah. ṣe rí yìí náà. Ah, bàbá ọjà ewúrẹ́ díẹ̀ lónìí. Ah, o gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o mọ̀ wípé òǹgbẹ ẹja ń gbé àwọn èèyàn gan nígboro seriously àtipọ́jà tèmi ó yàtọ̀ quality ni kì í ṣe quantity so ẹ̀yin ẹ ṣá make sure kẹ́ ẹ distribute ẹ̀ kó délé kó dòko ẹ̀ ẹ̀ make sure kẹ́ ẹ ta ọjà mi bó ṣe yẹ kẹ́ ẹ ta. wọ́n yọ wọ́n yọ. baba so distributor la wa ìwọ gangan náà ń gbé ní ajígbáyé marketer. actress lọmọ <laughs> always action. mo ń gbọ́ tiẹ̀. a ṣe máa ṣe kí ni a máa pín káàkiri bí Mr. Ṣàlàyé ló ṣe pín. <laughs> mọ́ọ̀dé mọ́ọ̀dọ́ làtà nìyẹn. mọ́ọ̀dé. èèyàn mi ni thousand upon million for me and you. wọlé o ṣàmọ́páwó mi ni. èmi ni. ọjọ́ ni mo pè mo máa rí ẹ̀kẹ́ ẹkùn irun máa lẹ̀ yàbólú òòṣà ilé akéde ló dúró yìí ẹ ti fún tẹ̀dọ̀ wé ìròyìn èwo la tún rí gbọ́ mo máa rí ẹ̀kẹ́ gbélé gbọ́ international. ẹ má mọ̀ sọ ń lẹ́nu níbo lẹ ti rí rìpọ́tà. ìyá bólú rìpọ́tà àbí broadcaster sí ẹni ẹ tó BBC tó fi ń jíṣẹ́. ó ti tú àwòsọ ọ̀kì ẹ̀ ọ̀tọ̀ ni tí mo wá rẹ̀ fún o. tiẹ̀ fàgbàlagbà lọ́wọ́ bàbá àgbàlagbà. mọ̀dà lóhùn yóò pa sàn mọ́ ńlá ni. gbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí ń bá lọ jai. o ní náwó ànádànù. àṣẹ. owó ní o. Hmm, hmm. kí ló rí o ní èdè ṣàdúrà o hmm. kí ló ibi tó ń náwó sí lẹ́nu jọ́ mẹ́ta yìí tó ò fi ráyè tọ́jú ìyàwó rẹ mọ́ ti ko. kí ló rí. ni o bẹ́ẹ̀ báwo ràn ó lè wo di Jẹ́ríkò mọ́ yín lọ o ẹ sì mọ̀ pé tèmi kórìíra jù láyé tèmi lò fòfó. ìyá Bólú gbogbo alámọ̀ ó di Jẹ́ríkò ní dákú fẹ́ fi katapila olùlẹ̀ lọ́wọ́ yìí. ìyá òde lẹ kí ló ń ṣẹlẹ̀ gan. ẹ jókòó bẹ́ẹ̀ ẹ mọ bọ síta ká ẹ wá wo tí ń ṣẹlẹ̀ lọlọ. ẹ wá oṣù ọkẹ wọn yọ ẹ farabalẹ̀ ìyá Bólú kì í mófin de o tó bá ti sọ ọ̀rọ̀ kókó lẹ máa bá ń bẹ o ìyẹ́gbọ́n sì yìí. ẹ jókòó bẹ́ẹ̀ wọ́n gba sunday lọ yín wọ́n gbé sátidé lé yín lọ wọ́n wà gbé búláàkì lé yín lọ wọ́n gbà búlù. ẹ ẹ ẹ farabalẹ̀ tọrọ bá ti rí báyìí ẹ ju ọjà lẹ kẹ ká mọ tó wá bùn kalẹ̀. bàbá àgbàlagbà. bàbá àgbàlagbà. olórí dúkúrú yà láyà. ṣọ́ọ̀kì ẹ̀ rọra ẹ̀ o. bàbá àgbàlagbà. rọra rọ má bàa rọ sí ju ọdún kan ta o. rédíò transmitter cnn agbóhùnsáfẹ́fẹ́. àwọn ní níbi sí àgbàlagbà èyí tẹ̀yìn ó sùn wọ̀. àwọn ìyá ayé. Oh, oh. Dákú, ngbà mo lọ tí ń bọ̀. Àrèpàǹtògùn, ọ̀dẹ́rò kan dẹ́pẹ̀rẹ̀ ni kíkì nìbọn tí mo gbé débi mo yín gbogbo ẹ̀ tó sọ̀rọ̀ títí láì fọ́tà ìwọ tó mọ̀ pé wẹ̀rẹ̀ ni ẹ ó mọ̀ pé mi ní ìbọn tó yẹ èmi lọ́ta ẹ̀ bà. kí ló dé ẹni tó gbowó lọ́wọ́ mi ni lábẹ́ ẹ̀gbọ́n náà. orí mi jẹ orí mi o. ìwọ dáńgù ó ah! ti ṣe tán o tún mú mi sí ọkùnrin balẹ̀ o dẹ̀ ń sọ fún mi òun confrontation mi ẹ̀yin boys hmm, ẹ̀ ń wọ́ wèrè ẹ̀ sọ di Wembley kẹ̀ sọ di ball. olúwa mi láì gbára wa lásìkò ìwọ̀nba ẹ̀rí tó wà nílé ẹjọ́ ìfi hàn dájú pé ọ̀gbẹ́ni adékọ́lá ṣe bó ti mọ èèyàn kan ṣoṣo péré ló talẹ̀ fún tó dẹ̀ fún ní ìwé ilẹ̀ yẹn léyìí tó wá já sí pé ìwé tó wà lọ́wọ́ ọ̀gbẹ́ni abímbọ́lá ọlárẹ̀wájú ayédèrú ni ìdájọ́ ló kàn báyìí kírùwà báyìí má bàa gbilẹ̀ láwùjọ wa I rest my case olúwa mi ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi pé ẹnìkejì mi ó tún lè máa ṣe atótónu lọ́jọ́ tèmi tí gbogbo wa ti mọ̀ wípé ìdájọ́ ń ló kàn ah, olúwa mi kò sí àyè fún atótónu mọ́ olúwa mi ìdájọ́ ló ah, <clears throat> mo kí ẹ̀yin agbẹjọ́rò méjèèjì òní kì í ṣe ọjọ́ atótónu ọjọ́ ìdájọ́ lòní jẹ́ látìgbà tí a ti ń jókòó lórí ẹjọ́ tí ó wà ní iwájú mi yìí kò sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ lótìtọ́ àti ní òdodo wípé ọ̀gbẹ́ni Adékọ́lá ṣe bó ti mọ ó talẹ̀ fún èèyàn méjì bí kò ṣe fún ẹnìkan ṣoṣo ìwádìí sì fi ń yé wa nílé ẹjọ́ wípé ìwé ilẹ̀ tí ó wà ní ọwọ́ ọ̀gbẹ́ni Abímbọ́lá Ọláríwájú ayédèrú ìwé ilẹ̀ ni lótìtọ́ ọ̀gbẹ́ni adékọ́lá ṣe bó ti mọ ó lè jẹ́ oníjọ̀gbọ̀n ṣùgbọ́n kì í ṣolè tàbí alápàrútu èèyàn fún ìdí èyí ilé ẹjọ́ yìí yọ̀ǹda ọ̀gbẹ́ni adékọ́lá ṣe bó ti mọ kí ó máa lọ sí ilé ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Arise. wà pẹ̀lú. ẹni máa ẹni máa tọ́jú ọba táwọn tó ń dọ́là ọlọ́mọ ń gbà ẹni máa tọ́là ọba tẹ̀jọ́ ọmọ ìjọba. perception. báńdọ̀là o tọ́jọ́ ló gbé sọ́kùnrin sí ayẹyàwó sí okùn sẹ́jọ́ ló ṣe òkun àjọ àgbà ní àtẹ̀rẹ́ ní gbogbo kò sí wàhálà sọ́ọ̀kì ẹ̀ mo kí yẹ ẹ̀wò sọ́ọ̀kì ẹ̀ ní bí okùn sẹ́jọ́ ní nàìjà o máde lóborí okùn sẹ́jọ́ lókè òkun máde lóborí òbí yàtọ̀. ó dé dé kọ́ kọ́ pa kẹ́kẹ́ everybody pa kẹ́kẹ́. chichi olórí burúkú èmi lọ́mọ bá o ó wà lé orí ẹ pé mo lọ́mọdé mi ò bọ́mọ jẹ́ o gbogbo ogun àwọn òkúta ta sílẹ̀ fẹ́ yẹ àparò akílítí ló mú ṣe ni kí n bá lọ sí kóòtù kí n má padà dé ní gbogbo èrò ọkàn yín ẹ̀rẹ̀ ní sóríire mo lọ́mọ bọ̀ àkíútẹ́ẹ̀dì ni mo tún gbé dé o sisi kèsì tí mo ní láyé mi gbogbo ẹ̀ pátá ti jájà nàkíútẹ́ẹ̀dì. kílẹ̀ kílẹ̀ ọjọ́ yín lójú ah. ayé adájọ́ òní ọmọ mi lẹ̀ ah. orí yìí burú ah. ìwọ orí kí má bọ̀. he no pay me for you see me i tell you eh you see this one wey you go come back the next one wey you dey go na fifty years in fact na there you go die. bàbá ẹni ò ní bọ̀ yàrá yà ẹni ò ní bọ̀ because o ṣe àchọ́ kékeré kí ló fi ń ṣe àkọ́kọ́. na dankude there now in fact Danku dey pay more than you by far. ẹ ń gbọ́ lórí burúkú Danku tí o kọjá àdodo ọ fẹ́ máa fi ṣe èmi fine man èmi fine man ayé ẹ ti bọ́. I don suffer see the person wey I dey wey I dey manage you wey I just dey manage you no fit see and chop again. èmi Monday mọ́jọ́lá that's all million for me alone. kò títí ẹ̀ ń bẹ̀ mọ́ ìyá máa jẹ́ pa ni mi ò lè náwó fún ẹ mọ́. use money you wey you go die throw away for sale. ààrẹ gbọ́ mi ó bẹ lẹ́yìn iṣẹ́ akọ tí mo ti lò gbọ́. ẹ jẹ́ bá mi gbé gbó mi. you wan life insurance life insurance ẹ máa jẹ bàbá náà yá. you wan cut am short. a ṣe ìbẹ̀rẹ̀ sí. you stream dey pain. orí ẹ̀ náà. láyé mi. eruku létí eruku lẹ́nu eruku lójú eruku nímú ajimaro rí òkú ọ̀lẹ mọ́ dédé ìgbódé. ganja ee eh, ganja ganja ooo oh, ganja ta ni yẹn igbódọ̀lá. irú mi ò tún gbọ́dọ̀ kú kọ́. ta ló ti fẹ́ gbaṣẹ́lẹ̀ lọ́wọ́ ṣògo tẹ́lẹ̀. báwo kọ́. mọ́ọ̀dì mo tẹ̀lé nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. o gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin wa àti chichi aṣẹ́wó. kí ló máa ń ṣe ẹ náà má máa sọ bẹ́ẹ̀ mọ́ o gbogbo obìnrin láṣẹ́wó ṣé èmi gan fúnra mi ṣé mo mọ irú tú tí wọ́n ń pa lójú ọ̀nà alájàpá tó ti ń bọ̀ yẹn mo mọ̀rú ara tó ń dà ní ó wá wọlé dé sí oní èèyàn kan àṣẹwò. èmi mọ́ọ̀dẹ̀ ẹjú ẹ̀kọ́ nǹkan tálákàtà kún jẹ ló fi ń lẹ́gbẹ̀ẹ́. ní kíni ṣe lákòókò kan nígbà tí wọ́n máa ń wá yọ̀sùn ọ̀dọ̀ mi tẹ́lẹ̀ kó tó di pé o sọ di as usual tó bá dé tí n bá bí ẹ léèrè pé àbíkẹ́ wíwá ló wá o kí ló sọ fún ọkọ ẹ ibo ló sọ fún pé òun lọ wàá dẹ̀ sọ fún mi wàá ní o ti sọ fún pé o fẹ́ dé oko wájú ebi oko wájú tó máa ń sọ fún ọkọ ẹ ńgbà yẹn oko wájú yẹn náà ló ti bẹ̀rẹ̀ sí practice lọ́dọ̀ tèmi sí oko wájú yẹn ló ti ń bọ̀ láti bíi ten days ago ìjọ kẹwàá rẹ tó ti lọ ó ṣe ìwà ẹ wọlé bọ̀ láti kẹwàá. ẹni sọ́njà rẹ ṣàgbà ṣì èrè ikọ́ sí mo bí ẹnì kan dá mi lóhùn fẹ́ńdọ̀. gbogbo tí wọn náà bá rí gbọ́ ni kò ṣe lálàyé newsreader. ó dáa o wọ́n ní gbogbo aṣẹ́wó onú ilé ló ti dábẹ́ fún tán. kò ní dábẹ́ tó kúrò ọmọ mi èmi ìwọ náà dẹ̀ mọ̀ o pamugbó kì í kúrò o hmm. ẹ kì í sọ fàtí fún ẹ ṣíṣí nìkan lèmi àti ẹjọ́ wa kó o ká ní kí n ṣe pé olórí burúkú ẹ ó ṣe wèrè wàá sì bá torí a ti máa jọba lọ ntí ẹ a máa jọba lọ ó ti yá wèrè mo ti lé dànù ó tán. ah ó tẹ̀ ti da lọ́ọ́ fi lẹ̀kẹ̀ sí lọ́rùn kó gbádé sí lórí máa lọ fún yín. rárá kò rí bẹ́ẹ̀ mo ti lé wèrè dànù òun gan ti ṣàṣe má ṣe òun ọ̀pá kèrègbè ló máa júwèé bí tó máa sókun wọn lọ́rùn mo ti lé kúrò só ti bá tiẹ̀ lọ gbàgbé tiẹ̀ yẹn. ah èmi kan ló máa kó bá níwọ̀n tó kì í lo rọ́bà. rọ́bà wọ́n ti ẹ pé gbogbo èèyàn ló rogbo lé àrùn alárùn ò gbọ́dọ̀ ran eṣinṣin kémi wá dínà mọ́ àgbàrá tó fẹ́ tú jáde <laughs> rọ́bà kẹ̀ kí ni fẹ́ fi rọ́bà ṣe ṣinṣin tí wọ́n ń wò yẹn ọmọ pé látòkété lẹ́ni kò sí wàhálà fún èmi àti ṣinṣin láéláé rọ́bà kí láwọn fi rọ́bà ṣe. ṣé ìgbà ṣe èrè máa tú ẹ lọ ní ìtúndébìmọ̀ ìmọ̀láyé ìwà àgbà yòṣìbúrú kí wọ́n lọ́ọ́ má kà tó ní wa ṣé o lè tó yẹn ní Àbíkẹ́ wá náà wá èmi máa ti àbọ̀ọ̀fù kí n máa lé obìnrin pé kinní kan ìgbà tó wá ọkàn jáde bẹ́ẹ̀ gbogbo nǹkan ni wọ́n máa ń kàkún gbogbo èyí tó ń ṣe ìbí ìgbà tó kàn fẹ́ kómi sí wàhálà ni àwọn obìnrin ò ní jẹ́ ń sinmi ń sìn akọ máa wọlé free of charge láti máa wá da fine boy fine boy with abaja ẹgbà looking sexy akọ máa dà mí láàmú bíi. ẹ mọ ra o ọ̀nà wa yìí kọ́ lọ́wọ́ sáà wọn ẹ tẹlẹ báyìí. ṣé dáa báyìí. ọ̀dà àbáwọn ọ̀dà àbáwọn ọ̀dà àbáwọn. aa ẹ wo ẹ ẹ jẹ́ ntukini ẹ ṣe ń sífù ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà o. àmín náà yàrá. ẹ ṣeun gan o aa abẹ́ ẹ̀ gbọ́ ẹ ṣeun ọ̀dà ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lẹ ṣe jù o gbogbo àdúrà tí ẹ ń ṣe fún wa hmm. là ń rí gbígbà rẹ̀ lára wa lágbára Ọlọ́run ìsìgábà kò ní kó lọ́rọ̀ yìí. àmín àmín àmín náà yàlla hmm. chief ẹ wá má gbàgbé yẹn tó ti rí bí mo fún yín hmm. alẹ́ ni kẹ́ ẹ mú o èyí tó bá wá kù ẹ̀rọ apá báyìí kẹ́ ẹ fún papọ̀ gbogbo ara pátá ni kẹ́ ẹ fi pa. ẹ o ti yé mi tí n bá wá lò tán eh. màá pè é sórí aago kẹ́ lè mọ̀ pé mo ti lò. èmi náà máa retí pé ọ̀dà ẹ gbà fún ẹ gbà ẹ dùn. tíìfù tíìfù èyí ọ̀wá pọ̀ ah. èyí pọ̀ torí ọlọ́run ládùúgbò gbogbo ònáwó tẹ́ ẹ ti ṣe nínú ilé ńgbà tá a parí àdúrà tán ah. ah! eh, eh, kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ àtàbí eh, kà á parí ara ń tà ànábì máa wíre o ànábì ní máa ṣe ń lé màá pọ̀ ni. sallallahu alaihi wasallam èèmọ̀ hmm. bó wà fa. kò lè mọ́sí ànábì lé mọ́ ànábì tún sọ́lẹ̀ kan tó ní máa ṣe ń lé mọ́ èèmọ̀ kínni èèmọ̀ wípé èyí ti, ajá tá pé àwọn olówó àwọn abáwọn jẹ́ àná mọ̀ hmm. mẹ̀kúnnù ọlọ́run lásán lásán àwọn àtúnbá nínú àlùjànnà náà kí ló lówó ń wò tí ò lè fowó ẹ̀ kó fi ra àlùjánnà nípa kọ́ máa ná sí díẹ̀ sí kó sì máa múnú owó nǹkan máa fi ṣètò orí àánú bíi tí ń tẹ́ ṣe ń ṣe yìí ọlọ́run wá wọnà àrùn bíi Muhammad sallallahu alaihi wasallam ẹ àlùjánnà olùtẹ̀ra ọlọ́run fi ṣèkẹ́ fún mi àti yín. àmì bẹ́ẹ̀ ni ó yìí. ó ti bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ rọ̀ṣùn lọ́lọ́run sí gbogbo ayé pátá ọwọ́ àmà Abubakar ètí lẹ́gbẹ̀ẹ́ kò sí nǹkan mi torí ìnáwó díẹ̀ sí ni ẹ̀yin làbúbákà díà síbù <laughs> ẹ̀yin làbúbákà díà ọlọ́run wà ní dáyín padà sí jà Àbújá yìí tọ́lá abuja yìí tẹ́wọ́ ọmọ àlìkan lòun náà ń bí ní àbí kan ẹ mọ̀ jẹ́ àlọ́ bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ ká ń lọ. ẹ ṣeun mm, ẹ lágbára Ọlọ́run mm. nígbà tó bá dọjọ́ mẹ́jọ ní tòmọ́ retí yín. kò burú ẹ ra kẹ ẹ kílé o ẹ máa rọra o ọ̀nà ń ọ̀dá ẹ máa rọra díẹ̀ o kéètì ń wo. Mm. ẹ lẹ́ẹ̀. láti ẹjọ́ tó lọ mo fi sáré ànábì mọ́ bẹ́ẹ̀. dáadáa dáadáa mo fi sáré ànábì bẹ́ẹ̀ mi ọmọ bí ẹ ṣe ànábì sí bàbá ọmọ bí ẹ ṣe ànábì sí òní dánwó eléwọ. ọmọ yóò ní sílẹ̀. ṣe ti tuma. olówó ẹgbẹ́ bá mi. ọba àdùbọ̀ olówó ẹgbẹ́ bá mi. ọba àdùbọ̀ ṣe bọ́ kánú kùránì kí wọ́n wá gbé bá anabi yusuf. anabi ló ń wò sí ni ìwọ gbọ́dọ̀ síbi yusuf kọ́ kọ́ bọ́ sí. mo fẹ́ sọ nǹkan fún yín ojú oorun lélẹ̀ ìyàwó ojú ayé ọlọ́run mi mi lọ́dún ọlọ́run mi dúró ọlọ́run mi ọdún ìwọ ló dúró ìwọ ló dúró ọlọ́run ti bá wọn lọ ọ̀sán mọ̀mọ́ nbẹ wọlé wọlé wọlé wọlé wọlé ọ̀sán dìnnà ti fàájì ọmọ fífi ọ̀sán dìnnà ti fàájì dìnnà ti fàájì mọ̀ lọ ọ̀sán dìnnà ti fàájì ọmọ alálàsí. bẹ́ẹ̀ ilé aláyọ̀ nílé ìsá irú dúndùn wo rèé láì ṣe pẹ́nikẹ́ni ń sinran nù léyìí ẹ máa gbọ́ ìró kòbókò àfáà bíi ti ń dún bíi orò ah! òórùn bò mọ́ọ́dé ní òjì ọ̀dà alẹ́ ńjọ́ mi tàbí gbogbo àwọn Edward tẹ́ẹ̀ ní rórun sùn mọ́ kí mo wá sí irú inú ilé ìbá ìtorí Ọlọ́run ẹ́ wọ́n ah! mọ̀ kankan o. Ah, ah. Hey. Mansuru, mansuru, mọ̀nsọ́ oníkìíní re mọ̀nsúrù olówó re mọ̀nsọ́ hmm, tí ó ṣe rere kọyọ kíkí láàárọ̀ yìí ni. ẹ̀wọ́ ẹ má bínú jàre ìyá bọ́lú rẹ̀ mí díẹ̀ láàárọ̀ yìí ni. <laughs> kò gbọ́dọ̀ mọ̀ rí o mọ̀nsúrù nǹkan ju nǹkan lọ mọ̀nsúrù gbọ́ kí ló ṣẹlẹ̀ sí olóru àná. olúwa olúwa àwọn múná lọ lóru àná ni. Hmm, Mansoor wọn múná lọ ọba ni wọn mú mi lọ lóru àná nígbà tí àáfàá fi ń bíláláwo àti bídèmí ọmọ owó sójà. ṣẹ́yìn bídèmí ni. bídèmí ni kí ni. bídèmí ló wáá bá mi lóru àná bíbá mi ṣe bá lọ́dọ̀ mi nù kí ló wàá bọ̀ fún. ẹ dẹ́kun ẹ bá mú dúró jàre. Hmm, Mansoor Mansoor Mansoor Mansoor násánásá bíi ọ̀rẹ́ eégún ẹkùn tágìrì gbére ẹ̀ níjà wàásù tí wàásù àṣà ọ̀nà yẹyẹ tí dààmú àlejò bó ń lé gan bá ṣàfihàn yọ dààmú ẹ̀ nǹkan ju nǹkan lọ nàgbànàgbà sàn sàn hmm. ọwọ́ àbọ̀ nìwọ náà bá pọn mi fún ọ̀rọ̀ lù ọ̀ràgàbù ẹ̀ ò hmm. jẹ́rìí nǹkan bẹ́ẹ̀ <laughs> hmm. eh, sórí mọ̀sùrù ìwọ náà ti ń dàgbà ọkà jẹ́ pé ẹ̀kọ́ ọmọdé bọ̀ ni. Hmm. Ah, agbántara rẹ ó ti yẹ kí ìwọ náà máa láyìn hmm, díẹ̀díẹ̀ hmm, ìwọ wa kọmọdé bọ̀ bá dijọ́ mi tó o bá ti fẹ́ ṣerú nǹkan bá ń tọ́ ọmọ bá ti wá bọ̀ ìwọ sára máa mọ̀ bọ̀ ń yára tèmi tẹ́mi bá ti rí pé o mú un dé èmi rọra bọ́ọ̀lẹ̀ fún yín lórí bẹ́ẹ̀dì ọ wà á he lọ wà á wú bí èlùbọ́ ní ah, òkùnrin lẹ́búlẹ́bú lọ́ọ́ dọ̀ lọ́ọ́ tẹ̀ tí ọ̀pá lẹ̀ gbàngbàngbàn mo sì jẹ́rìí ẹ̀ nǹkan kì í bẹ̀ ẹ̀yin tó bá rí násánásá báyìí kọ́ dẹ́rùn <laughs> ọlọ́mọ ọmọ dá yín ni ọ wà ó kú dáadáa inú bàbá rẹ̀ ó dùn. adé fẹ́ràn mi báyìí mo fẹ́ràn ẹ bàtà. àti mi ò mọ kí mo lè ṣe kí mo lè ṣe o ṣé máa jẹ yín níyàn kọmọ tuntun nìyẹn jẹ ah, ṣùgbọ́n a máa jẹ yẹn pẹ́pẹ́yẹ. àyùn náà da n bára bọ́ láti mọ́sálásí jímọ̀ tí máa ń bọ̀ lọ́la. kárí la yẹ kárí. Ah, ẹgbẹ́ ìdòwò ẹjẹ́ bá ń fa mi yí. àmọ́ ah, dáadáa yọ̀ọ̀dà fún ọ torí báàfù méjèèjì ti ń bẹ́ńlẹ̀ eh. ẹni mo fẹ́ pọn o ó tó kù méjì nù lé. wàhálà ìbẹ́ pàgbà ìbá ìwọ. ọba ń pọn ah. ọ̀gá rẹ̀ wọ́n ti rù wọ́n ti pọ̀pọ̀ wọ́n ti pọ̀kàpọ̀kà wọ́n ti yẹrẹ yẹrẹ. méjì yìí ò sí lọ́gbà ẹ̀ kò sí lọ́gbà ẹ̀. ọmọ ọmọ ọmọdé ọmọ ọmọ kókò lóògbò ní ọ. ọkọlẹ ọmọ. lóògókì. torí ẹ̀ ní òjé bá mi ó bí méjì. Hmm. Ah. afa afa. Ah, ami kan ami tí o sí ọwọ́ ilẹ̀kùn yìí lélẹ́lẹ́lẹ́ ní gbọ́ asalaamu ah, aleykum. afa ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin mọ̀nsúrù àti bídèbí lóru. Ah, ẹ ti gbọ́. tó já sí pé elétí ọ̀fẹ́ ti jẹ́ kí n gbọ́ yes ó ṣojú mi kò ró ti jẹ́ kí n mọ̀. abẹ́rẹ́ kan tèmi ò tiẹ̀ wàá mọ̀ pé ẹnì kankan ríyan lóru débi pé wọn ò tiẹ̀ wàá sọ fún yín tẹ́ fi gbọ́. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. lóru náà mo sì ti gbọ́n méjèèjì wí lábẹ́ ìṣẹ̀ríà. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ah, ah. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ yes tó já sí pé òfin òfin àyè gbà nǹkan tí mò ń sùúrù ṣe yẹn. Ah, ẹ mọ̀ gbọ́ àmì kí lẹ̀ ń sọ lẹ́nu yìí ṣé ẹ̀yin ọmọ pé ọmọ yín lọ́wọ́ ayọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ bá mọ̀ sùúrù yóò sùn sí. what ṣé obìnrin ló máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́bọ̀kùnrin ni àbọ̀kùnrin ló máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́bọ̀bìnrin ah. ẹ̀yin ò yọ kẹ́lẹ́kẹ́lẹ́ rí. àhúsùbí láìmí náà ṣe tààrọ̀ jẹ ọlọ́run ní jẹ́ àmì ah, eh, kílẹ̀ ń sọ yìí ẹ mọ̀ pé ìrọ̀lẹ́ ayé wa yìí ni wàlẹ́ àṣírí nílẹ̀ lè sánà ṣé bí dèmi tó di pẹ́ńbáràkì kò ní mọ̀ bí ẹ ti máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ eh! ah. discipline tó wà ní ó ju tọ̀run lọ. èmi ò wá dọ̀run ọlọ́run sì ń mọ́ bẹ̀ báyìí bí ti wọ. ẹni tó ju bá ń kọ́kọ́ máa lọ one thousand soldiers wọ́n ti kú sí war front. ọlọ́run forí jiyàn. ẹ eh, all right all right alpha eh? alpha ṣé wọ́n ti ṣe àbí wọn ò tí ṣe nígbà tẹ́ rí wọn yẹn. Ah, ah. kí alámi àbímílẹ̀ rè bídèmí ọmọ yín lẹ́ẹ̀bílẹ̀ rè yùn ah, àtàyà mọ́mù ní tàbílẹ̀ àlùwalẹ̀ ilé ìṣẹ́jú mélòó náà fi mọ̀nsúrù fọyọ̀ bí dèmí. iná kí n jẹ báwọn ọjọ́ bẹ́ẹ̀ o. what what what what what what what ah, àwọn méjèèjì ni máa punish fún mẹ́ta yẹn. ẹ ẹ ọ wá dọ́wọ́ yín nítorí bá wọ ọ ní kẹ ẹ fi hàn sí ọ dọ́wọ́ yín. mọ̀nsúrù mọ̀nsúrù. sáà. kódà bídọ̀ sáà. yóò. Monsuru! You fire me me? With this your rifle? Eh? Me me? And you receive with this your small cup? Oh, dear, ẹ bẹ̀rù ara ẹ, ẹ̀rù ò bá ẹ, ṣé o mọ̀ pé àwọn tó they have very long rifle to discharge pellets? Eh? Reduce your height. Two of you, face yourself! kọjú síra yín serious frog jump one two one two one two one two ẹ kọjú síra yín káì. come on come on come on come on come on come on frog jump one two one two one two kọjú síra yín. olórí burúkú náà ni kílẹ̀ tó ń ṣubú wẹ́rẹ́wẹ́rẹ́. o ṣe kí ni kò ṣe nílẹ̀ ẹ́ ọ̀ bóyá nǹkan tó fi rifle head discharge. a ṣe èrè. You? Oh, bẹ̀rù ọlọ́run. You take your long drive, rifle. Get up! I will kill you. Come closer. Súnmọ́ mi, súnmọ́ mi, súnmọ́ mi, súnmọ́ mi. Ó dàbí ẹ̀pá ńlá. Remove your trouser. I want to see your long drive. Mo fẹ́ wo ìbọn tó ń yín yẹn. Gbé dédé. Kí ni? Ah! Put it out. Bring it. And we trigger. Ẹni You know what's happening? Ṣorí kẹ́míkà tó wà lọ́ọ̀ mi, èèyàn kan lára fún. Bí kẹ́míkà bá ṣe pọ̀ sí, ló ṣe máa pọ̀ sí. You understand what I'm saying? So, we kò ti to hear. ọṣẹ bá ṣe pọ̀ tó, òun ló ṣe máa fọ aṣọ mọ́. Bó kẹ́míkà bá ṣe wà ńlẹ̀ sí, òun ni yapa ohun tó ń try láti sọ fún ẹ nìyẹn. ṣé lóòótọ́. of course. ṣé o tó wà lọ́wọ́ mi dẹ̀ máa kaṣá. ẹ ẹ lè lo àlọ́ ẹ báyìí. two hundred and fifty thousand naira ló wà lọ́wọ́ mi. ẹ ṣáà mọ̀ pé tíra boys báyìí tí a bá lówó lọ́wọ́ nígboro green white green la máa wọ̀ káàkiri. anyway olùwọ́n náà ti já sí yẹn tó bá ti mọ̀ bẹ́ẹ̀ owó tó wà lọ́wọ́ ẹ̀ kó lẹ̀ lọ́wọ́ kọ́ àyà bẹ́ẹ̀lẹ̀ obìnrin kò jáde. Oh. Ah, ìdúró lówó má dúró wò bẹ̀rẹ̀ ọmọdé ranjú mọ́ dúró tì ó pé all right uh, ah, sanjo uh, ah, there's no problem èyí náà máa ra kẹ́míkà díẹ̀ owó la fi ń wọwó kò ń ṣe gbogbo wa ni a máa ṣẹ́ṣọ́ torí ikú gbígbóná tí ó wà ń bẹ̀ ṣùgbọ́n tá a bá tẹ owó fọwọ́ <laughs> that's all you understand àti make owó láì ṣẹ́ṣọ́ náà you understand. lóòótọ́ ni kò yẹ kí ròhà boys báyìí káwá dẹni tí wọ́n rí fi nígboro. ah correct o ti já sí ni ẹ àá jẹ́ pé o ti ń gbórin wàsíù ti pẹ́ ni ẹ o ṣáà gbórin tí wàsíù kọ ẹlẹ́lẹ́ kì í ṣe ni àárín fi. tẹ́dìgbẹ́ jíjẹ́ tẹ́dìgbẹ́ dìgbẹ́ tẹ́dìgbẹ́ dìgbẹ́ dìgbẹ́ tẹ́dìgbẹ́ tìjẹ́ tẹ́dìjẹ́ tẹ́dìjẹ́ tẹ́dìjẹ́ tẹ́dìjẹ́ tẹ́dìjẹ́ ọ̀gbẹ́ni jẹ́ túbọ̀ fún jẹ́ túbọ̀ fún owó tó kó lẹ̀ yìí kẹ́míkà tó máa ra kẹ́míkà náírà ni kò lè ṣe ti dollars o láéláé. tí náírà bá jáde tán ní gbígbóná fẹlifẹli ẹ máa fún yín lówó kẹ́ bá mi ra kẹ́míkà láti fi print dollars lẹ́yìn yẹn ẹ tún máa bá mi print pound sterling. correct ajẹ́pọ̀ ti di dán jájá nìyẹn jájá òfò pòbò o ti já sí nìyẹn kò sí problem o ti yẹn ti lọ nìyẹn. ọmọ mi owó ẹ ti pọ̀. aṣọ wẹ́rẹ́ wọ́n nìyẹn. aṣọ ah, ọfíìsà ah, mi kì í ṣe ara wọn mo kàn wá kí wọn ni òun ṣe ara wọn kí ló wá ṣe ń bí. ọgọ ìyá wẹrẹ sá o ní kó máa parọ́ orí burúkú ẹ máa ká mẹ́ẹ̀ẹ́ta lọ. kí ló ń ṣe náà lòpítù come on relax now ọfíìsì ẹjọ nítorí ọdún náà orúkọ jésù ni mo fi bẹ̀yìn ẹjọ gentleman ni máa yìí kò ń ṣe ara wa àwa méjèèjì ìṣẹ́rọ òun orí ẹ̀ ti gbálẹ̀ kò wà nọ́mà èmi àti ẹ̀ gángan lọ dànù àwọn là ń print owó ẹjọ nítorí ọdún náà ẹjọ ẹjọ. àyùsọ tó ń sọjà mo kọ́kọ́ pẹ́. ó yá fàyè tiẹ̀ etí ẹ̀ ó yá fàyè tiẹ̀ fàyè tiẹ̀. ẹ jọ ọfíìsà ọfíìsà ẹ jọ. ọdúnlọ. ọfíìsà ẹ jọ ọfíìsà ẹ jọ nítorí ọdún ọdún. gbẹlẹ kẹ ṣe yé mi oríṣi o ọfíìsà ẹ jọ oríṣi o gbẹlẹ kẹ ṣe lóyún bọ ni. ìgbò ìgbò. ọdúnlọ ni. ọfíìsà ọfíìsà ẹ jọ nítorí ọdún ẹ jọ ẹ jọ nítorí ọdún tí o ti sún. ọmọ mi kàn blẹ́ndì sí i <laughs> ọmọ mi blẹ́ndì sí i ni ọ̀la ọ̀la. láti ẹ ti tó owó tí iná ti ràn bẹ́ẹ̀ kẹ́ gbélé lọ́wọ́ à. ọ̀ṣùbù. fàáfin kókó wọnú ọpọlọ ẹ kó sink síbẹ̀ wèrè má wù má waste resources. bàbá ní kò má wù kọ́ gbé mi <laughs> mọ́dé bàbá. Mọ̀nsúrù ti dọkùnrin. ìtú dọkùnrin o ìtú kankan ah. ẹ bọ́ jẹun fà mọ́ àti pé iṣẹ́ kí ni ṣe láàgàn. kílódé tó ń bi wá léèrè àwa tó ń béèrè lọ́wọ́ ẹ̀ bí ìgbà tó ṣí léwọ̀ ni ìgbà tó ti fà yẹn nínú bọ́dì ara ẹ̀ wà á rí rìsọ́ọ̀tì nínú hmm. bọ́dì ẹ̀ gangan ni rìsọ́ọ̀tì máa ti gbá jáde. <coughs> Ah, ojú mi ti pọ̀ yìí. o ti rí rìsọ́ọ̀tì nìyẹn hmm. túbọ̀ fà á mọ̀nsúrù hmm. bá ní kó bọ́ ẹ̀wù ẹ̀ kó tó mu gbóyìí ni torí aṣọ tó fi ń kírun nìyẹn àmọ́ kò necessary kò sọ ọlọ́run nú aṣọ inú ẹ̀jẹ̀ àti ọkàn lọ́lọ́run wà fagbó ẹ̀. fagbó ẹ̀ fagbó ẹ̀. mo wá mo wá mo wá mo wá wò wò tó bá fà. ìwọ rí excellent. bàbá sùn mí sí i. akọni ta ọmọjọ mẹ́jọ ọmọ àfa àti ńlá gbòó ìfẹ́ kéde èwo ni kó máa fi ìfẹ́ kọrin hmm. ìfẹ́ tó sùn yẹn ṣẹ̀fíù ló fi ń kọ hmm. ìfẹ́ ti gbó ọ̀tọ̀. ojú mi ti ń pò yìí. fara burúkú ẹ balẹ̀ ọ̀gbẹ́ni ojú orí burúkú ló ń pò yìí láìpẹ́ láì jìnnà sí wàá rí i pé ojú ẹ máa clear wàá máa ráyè tuntun. Hmm. ṣọ́ọ̀kì ẹ̀ sáyé pé méjì ni. kílẹ̀ tó ń béèrè lọ ṣọ́ọ̀kì ẹ̀ òun sọ fún ẹ pé òun súnmọ́ lọ́hùn kò súnmọ́ lọ́hùn ìwọ tó jẹ́ ọmọ lè kéwú hmm. ìwọ ló lè sọ bóyá ẹ pé méjì àbò pé gbà. èmi ò tí ì rí ka fíkìú ni mò ń kà lọ́wọ́. síkírù. fíkìú fíkìú. fíkìú. ìwọ ló mọ èmi ò mọ ohun tó ń ka ẹyẹ ọjẹ mi. Mm. ẹ̀gbọ́n náà ni mo fẹ́ jàǹfààní. àǹfààní bíi ti bó mm. lọ́nà wo. oṣù dàfíà jẹ mí lọ́nà ìtọ̀ mo sì fẹ́ gbẹ̀sán mo fẹ́ ṣètò mi padà. <laughs> olórí burúkú eh, wàá gbé contract fáwọn àgọ́ yẹn contract without mobilization wèrè ẹ̀ ò dẹ̀ lówó àwa gan ti ká ẹ àti mọ ohun tó ń ṣẹlẹ̀ èmi nítorí bídèmí ọmọ ẹ tó ra gamọ́fì ìyẹn ló yẹ fìyà jẹ ló yẹ kóyà fún ẹ. kí ló ń jẹ bẹ́ẹ̀. o mọ ra gamọ́fì. ń eh, sọ fìyẹn lẹ̀ ò lè gbá àwọn eléyìí mọ́ra ò fẹ́ sọ pé ò yin kínní. ẹ fi mí lẹ̀ jàre àníyàn sí tó dùn mí ẹ wá ń sọ̀rọ̀ yín òkun. ọ̀rọ̀pọ̀ orí ẹ̀ burú òun fẹ́ jọ old soldier sùn ṣé ìwọ ò gbádùn ọmọ old soldier ni old soldier kó yà fún ẹ àbúrò pé gbogbo ẹ̀kọ́ láti gbọ́ gbogbo ẹ̀ ló pé sí ẹ lára àáfàá gan o mọ̀ páwọn òbí mọ̀ you are not a product òmùgbó mm-hmm. ó ṣe ṣìnà lórí burúkú agbégbólé ẹ lọ́wọ́ ọwọ́ ẹ̀ òkú òlẹ́nu láti yẹ hours tàtijọ́ bẹ̀rẹ̀ eh? for the first time. <coughs> mo fẹ́ gbèsè yìí yọ ni. má kù sí o mm. ó yẹ tested lélẹ́yìí o you are now a tested and trusted confident wà fún ẹ pé mo lè ràn ẹ competition fo. wo ọ̀gbẹ́ni jẹ́kíjẹ́kí kìíní kan yí ẹ àwọn èèyàn lè bá náà sójà ọ ah. ṣùgbọ́n a dá sí ìrìn àfọ. ló ṣe jẹnẹrétọ̀ yìí kí ló lè ṣe jẹnẹrétọ̀ yìí irú pálapàla ò rí mo dẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lábújá lọ́wọ́lọ́wọ́ àbí ọ̀ìlì tán nù ẹ̀ àbí kò dẹ̀ tó wà ń bẹ̀ wà ń bẹ̀ já tùràrí àdúrà nù bá mi sì kìlọ̀ fún mi o tùràrí tán ní òsì nítòsí tán ní Sokoto náà ti ra wá kí mo wá fẹ́ ṣe báyìí o mo dáràn ọjà mọ́dé kọ́ yìí.

There's a rest somewhere. Stop! stabilize, Stop! stabilize, Stop! Stabilize, Stop! stabilize, Stop! stabilize, Stop! stabilize, Stop! stabilize, Stop! stabilize, Stop! stabilize,

Azabla. ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam igbó ah! ah! <coughs> igbó masuru la ilaha illallah masuru masuru ọ̀dà igbó ló tùràrí tùràrí tí wọ́n ti rán nípa ọ̀nà sọ́kọ́tọ̀ tùràrí sọ́kọ́tọ̀ ọ̀dà ọ̀dà igbó sí ọ̀dà igbó sí mo ti sọ fún ọ mo sọ fún ọ mo ní mo ní bàbá bọ́ọ̀dẹ̀ síbẹ̀ mo ní bàbá bọ́ọ̀dẹ̀ síbẹ̀ mo ní bàbá ó lọ sí ọba lálàsì tó tó lò nígbà tèmi wọ́n hàn lè mọ̀ wọ́n jàmbá rẹ̀ wọ́n jàmbá rẹ̀ wọ́n jàmbá rẹ̀ ah! tí bá jókòó lẹ́tù àrí tiẹ̀ bọ̀ ní kíni ìwọ ìwọ ah! ìwọ ah! kíni orí ẹ bàjẹ́ orí ẹ orí ẹ ọwọ́ tẹ gbé wá lóru ilé kó o tó jàmbá mi kó jàmbá rẹ ẹ gbèrú èlé kó o tó jàmbá mi èmi nìkan jàmbá rẹ mọ́sùlùmù mọ́sùlùmù oko oko o àní eh, mẹ́fà ti fẹ́ lù torí ọlọ́run olóko ti roko olódò ti rodò àwọn ò bí jáde ó sọjà ó sọjà ó sọjà. ta nìyẹn kí ló dé. ìyá bólú ni o. ìyá bólú tìbò ìyàbọ̀lù iṣẹ́ ìyàbọ̀lù pé méjì nù lé ni. kí ló fẹ́. ẹ wá sí géètì ilẹ̀ ti mọ́ gbogbo wa ti fẹ́ jáde. kò jọ ìwọ wa gbọ́wọ́ ẹ ni. paago mẹ́fà ti fẹ́ lù. ó sì kù ṣẹ́jú mẹ́wàá. aago yín ti ń léètì. aago ẹ máa léètì. ẹ sáwà sí géètì fáwa. ibi iṣẹ́ gbọ́dọ̀ lọ́gán. ẹ́ tó jẹ́ sí pé bóyá ọkùnrin fẹ́ wá ìwádìí àbí. Hmm, kò kàn yín kò kàn yín rárá ẹjọ́ ọkùnrin yẹn wà ń wá ẹ sábà sí géètì. kúrò lẹ́nu ọ̀nà mi i shoot you i fire you. ẹ abẹ̀rẹ̀ fọ́ńbù i will shoot you i will gun you lójoojúmọ́ i kill you wọn ò mọ̀ jèbó lọ bí ọ̀pẹ́ rẹ̀ àkókò rí bọ̀n lọ́wọ́ yín lẹ́ẹ̀kan òṣòrí àfi kẹ́ máa fẹnu sọ́nà ni òjì enterprises ẹ̀bá mọ̀ bá yìn wọn àrìtáyà yín aláìníròònù ẹ sáwọ abọ́tẹ wá sílẹ̀ kò fáwa kẹ́ wá sí géètì wọn ọmọ tí ń bá a ká wọn ti yín di ẹwù ẹ má bọ ọ tẹ ẹ bá wá akẹ́ ẹ jẹ́ kó kálukú ọgbà mi tó fẹ́ gbà lọ́lọ́ yóò di wàhálà ẹ bẹ́ẹ̀ bá wá sílẹ̀kùn ẹ wò ẹ ẹ ẹ rí tójú yín ọkàn. mo máa rògò báyìí o ṣé mi ò ní léètì débi iṣẹ́ báyìí ẹ ìyá Bólú ó sọjà ní òde fẹ́yìn kì í yìí. Ah, ah. ó ìṣẹ́jú mẹ́wàá ló pé ẹ wo àsìkò ló tún ti ń lọ yìí. èmi ò rí irú rí o. mi ò ní time fún gbogbo eléyìí ah god. if to say fire dey burn inside this house na so all of us go burn inside the house. oh ṣíṣí ṣíṣí ẹ ẹ màá rí wa rí wàhálà kẹ a máa wá dáràn lọ́wọ́ bàbá yìí báyìí àbí kí ni gbogbo rádaràda yìí. ooo oh, oh, oh, ok ó ra ẹ ẹ tẹ mọ àgbọ̀ wá kẹ ẹ àbí kí ni gbogbo pálapàla òṣì yìí gan. wọ́n dé o. ilé ìtẹ̀jú wá fún mi pátápátá àti pátápátá. ẹ eh. kí ni gbogbo bad market yìí láàárọ̀. lọ́wọ́ lé mi ìgbà mo ní kó lọ́wọ́ lé mi ìgbà ibi ló fẹ́ kú sí ni. kì ah, ah. eh? bá sọ pé o ti pẹ́ lẹ̀ yìí ah, kí ló dé gan-an. àti ẹ̀gbọ́n tọmọ tó ní gidi lọ́wọ́. bẹ́ẹ̀ ṣàṣì tèmi sa ẹ̀jọ̀. ṣé náà fẹ́ lọ gbá ìwé àbí bẹ́ẹ̀ kọ́. bàbá wo wá gé fún àkójọ ká jáde náà kí ló wá ṣọ́ọ̀kẹ́ ìbílẹ̀ yìí sùn ṣé àtàwọn ẹ ìjọba ó yìí máa fi kéèjì kó gbogbo ipò wọn máa fi mú ipò báyìí ni. Mọ̀nsúrù. sá. ń ni wọ́n náà lọ. n fẹ́ lọ ra tàdá. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. bàbá ẹ̀dẹ̀ fi kọ́mẹ́ntìrì ilé kẹ́ ṣí gẹ̀ẹ́tì kẹ́ má kó kúta bá ọjà wa kí lélẹ́yìn náà. àṣejù ẹ pọ̀ àṣejù ẹ pọ̀ I will finish your product ah. destroy your market. God, Baba, I know they look at that baby face, so oh. I go break your head. Just open this gate. All of us dey pay house rent for here. Wetin? Chichi ti bínú. Irú kìrú ọbẹ̀ wọ láìsí láńlọ́ọ̀dù láńlọ́ọ̀dù gan òwà tó burú tó yìí wọ́n máa fẹ́ jú fóònù. Just open gate. All of us dey pay house rent kàtíkàtì àbí. níbo lẹ tún ń lọ. àlọ́ tó yẹ kí n gbẹ́rọ ẹ̀jẹ̀ kí n gbẹ́rọ kàtíkàtì. ẹ ti ẹ̀dùn ọ́nà. gbàgbé àbí kò gòkè lọ́sẹ̀. ẹ ṣí gate sir ìṣẹ́jú mẹ́wàá lẹ pé ìṣẹ́jú mẹ́wàá ti lé lógún ìṣẹ́jú. wo bí sójà wọn ní discipline ok ó wá nígbà tí ò yẹ kó jí mi ó jí mi èyí tó kù tó yẹ kí n fi sùn ó ní mo dá padà síbẹ̀ yẹn ó yé ẹ nonsense i fire everybody shoot you and gun you down. na na na na so na so you shoot all him family. Eh, also buke. ah. ẹ ló fẹ́lẹ́ sí bàbá ẹ ló fẹ́lẹ́ sí bàbá ẹ ló fẹ́lẹ́ sí bàbá. i will kill you i will shoot you i will shoot everybody i gun you down. i will shoot you shoot you fire you gun you. I will shoot you. O ti ṣí gẹ́gẹ́ past o. Wọ́n ní ṣílẹ̀kùn kẹ̀. Tọ́jọ́ bá lọ ilẹ̀ á mọ̀. Egun work kí wọ́n bí anybody dá. Níbo? Ọ̀nì ṣígẹ̀ mo rí tó gbogbo kan pariwo bíi látàtà àrò òbí lèmi afẹ́ èmi afẹ́ kọjá ma ma, Màá sọ etí ẹ̀ gbogbo kan ẹ̀ máa pọ̀ pọ̀ ni wo bàbá mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa gbé katapila wọn àbí tó máa wó gbogbo géètì ìdànù ẹyọ kọ̀ọ̀kan náà máa yọ sọ́tọ̀ ó máa dúró lẹ́tà right báyìí. mi ń ṣe lobito o man, disappoint me all the time man ìwà tí máa yẹ kó máa ẹ máa gbọ̀rọ̀ so. what's the meaning of this kò sí yàtọ̀ nínú yìí náà ìwọ wàá máa lẹ́nu wàá wó gate wàá wó gate then on ọ̀nà àtúwá i will shoot you i will shoot you. Ma, fi mi wé o máa fi mi wé no no mi ò fi ewé baba no sẹ́ni ẹ̀yin gangan mo bá lọ́rọ̀ mi ṣe your ways are preposterous it is a cake, oh degrading dehumanizing i cannot imagine it nobody can consume it that at six a.m. géètì ilé èèyàn táwọn èèyàn ń gbé tó ń jáde lọ síbi iṣẹ́ ó yìí wà locked up they are now begging you at six thirty to come and open the gate bullshit. ọ̀gá oh Edward o máa ń disappoint mi gan ṣe ló máa ń ṣe bí ẹni tó ní typhoid tàbí tí ẹni tí àwùjẹ tí ò padé mọ̀mọ́tá ìwùjẹ ò bá padé wotowoto ló máa ń sọ gbogbo nǹkan tó sọ yẹn ń sì ṣó yé bàbá yìí ni the only thing tó gbọ́ ni I'll shoot you I shoot you. O ò jẹ níbọn lọ́wọ́. Relax, relax. O ò níbọn. Relax, relax. Àwa wọ ogbonú ilé ẹ̀ àbí ká máa ṣọ́ǹta gan kó níbọn nu ilé. Relax. Mú bọ̀ ẹ jáde kó yìn tó bá ń ràn mí mo ti sọ fún ẹ láìmọye ìgbà. Ranu oṣù. Hello? Ṣé kí n béèrè question kan lọ́wọ́ ẹ? Yeah, come on please go ahead. Ṣé o ní pàpà? Uh, yes, I do. O ní pàpà? pàpá ẹ̀ dẹ̀ bẹ́tà jù yín lọ ojúwòye ni bàbá ẹ̀ ń gbé níjọ́ tó ojúwòye gangan gangan by the left báyìí gangan ni bàbá ẹ̀ wà big house tó wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kànáà gbẹ̀ ni bàbá ẹ̀ ń gbé oh. ó bẹ́tà jù ẹ́. ojúwòye lẹ́gbẹ̀ẹ́ kànáà. yes <laughs> senior tenant ni bàbá ẹ̀ ń bẹ̀ fifty years náà ti lò ń bẹ̀ báyìí senior tenant. so wọ́n bẹ́tà jù yín lọ lọ́nà kọnà wheelbarrow báyìí ni bàbá yẹn fi ń tajà wheelbarrow gangan wọ́n máa sáré tì ó ní bàbá yẹn fi ṣe jẹ́jọ́ bàbá yẹn ṣe nìyẹn. omi ìpínlẹ̀ náà bí òun sí. composting oh i'm satisfied <laughs> i am satisfied. ìwọ ń ti báírò bẹ́ẹ̀. in a corporate way ló ń ṣe. wheelbarrow ni bàbá yẹn fi ń ti ìrẹsì. in a corporate way ah. in a corporate way bàbá yẹn ti ìrẹsì in a corporate way. ṣe jẹ́jẹ́ I go shoot I go shoot take a easy ṣe jẹ́jẹ́ I go kill I go kill take am easy ṣe jẹ́jẹ́. you apako. Sorry, I go knock you apako. Shadi shadi shadi make a knock you apako. Yeah. jíjà kọjú. má ṣèrè yọtún gbà rẹ. excuse you excuse you wo mo kí gbogbo wa o ẹ̀fún fúnira sẹ́rímọ́nì tá à ń ṣe látàtàárọ̀ yìí ayọ̀ la máa fi parí ẹ̀ o ẹ wá gbọ́ remembrance o igbó tí mo gbé síta láti bàtà ti bẹ̀rẹ̀ patí igbó ti tán ìkìlọ̀ rẹ o kéèyàn má ra oko ogbó tán kó lóun ò ní sanwó bẹ́rọ̀ ṣe pọ̀ tó lẹ́ ṣe bo igbó tó igbó ṣọ́ọ̀kì ẹ̀. bàbá àgbàlagbà. èló ni igbó tí wọ́n ti rà. four thousand five hundred. sade àdúṣe gbọ́ ẹ má fi rò pé bóyá tripod yẹ ò stand dáadáa kí n pa wọlé lọ wèrè ń já iṣẹ́ o àbàbí jẹ́ kí n tó jí o ẹ sanwó ogbó o. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo wọn wo ah, ah, one dollar àbí kiri ẹ má po òun agogo máwọn ọmọ ẹlẹ́nu èmi ò fẹ́ gbó òṣì o. I'm ah, no shit man you understand what I'm saying ẹ mi ìwọ́n tó ń ṣẹlẹ̀ ni pé ẹ calculate owó gbó yín owó sìgá àti owó gbogbo ọtí tí everybody bá mu ẹ put bill yẹn on I and Lupito ain't it my brother. you know ẹ eh, greatest aṣẹ́wó. know say for this world na women get this world na women get dis world without asewo eh, men no fit survive. Yes, so Chichi, agree with you. Tonight na asewo night. We no do this night, man. DJ, blast the music. fẹ́ sọ fún ẹ nígbà okay anytime tí a bá dé ọ̀dọ̀ ẹ ilé ló máa kọ́ fi hàn tó ti hàn sí wọn ní láti fẹ́ lé hàn wọn tó bá fẹ́ lé hàn olú lè bèrè lé tó bá bèrè lé yàtí àdàpọ̀ àwọn tó bá tó ń tọ́ lọ sọ fún Yeah, it's okay. Ah, good one. Ah, gentlemen. Oh, era sir. Ẹ kú jókòó. Yes, sir. Ṣé ẹ bínú sí mi? Ah, bínú kẹ̀, ah, ah, bínú sir. The only problem ta ni ni pé àwọn tí ń fi fóònù pè wá láti port they are expecting us. Yeah. oh okay ẹ kì í mú checkbook mi lókè. it is well Mambo. sir. Oh, all right sir no problem. Oh, tó bá di ìrọ̀lẹ́ ọmọ eh. orin tàbá kan kí ni pọ́npọ́npọ́n pọ́npọ́npọ́n pọ́npọ́n pọ́npọ́n champagne. sórí <laughs> chief yìí àwọn ọmọlúwàbí èèyàn ni ọlọ bó bá ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá. ó máa bá ní ah, gbogbo nǹkan tí èèyàn fi ń yàtọ̀ sí èèyàn ló fi yàtọ̀ sí ẹ. excuse me. Ọlọ́run yàtọ̀ sí ẹ jù àánú kan sọ pé ọmọlúwàbí èèyàn. what do you mean. Ah, ṣé o ti máa sùn yín bíbá yín. Mr. Edward. lobito. ohun yìí ti rí i ló fẹ́ bá mi jẹ́ náà. abalẹ̀. lóbi ah sir uh, based on our prior discussion àwọn kan tẹ ní ẹfẹ orí lélẹ̀ ẹgẹ mi sir àṣetìrì àwọn eléyìí àwọn tí ó wá láti Malaysia àwọn lélẹ̀ ah, ṣe rí àwọn eléyìí àwọn eléyìí ní ti Japan ẹgẹ mi Ah, the only difference ni pé price àwọn eléyìí ó kéré sí àwọn eléyìí ah, but àwọn ti Malaysia you know they have good qualities yeah, yeah. Uh, we now decided okay kí a kọ́kọ́ kó àwọn ti Malaysia rẹ̀ ká kó wọn wọlé náà àtàbá ti kó wọn wọlé tàbá ti exhaust wọn ní market then àyẹ̀ṣẹ̀ wa lọ kó ti Japan yìí again sir uh, ah, that's basically the business plan again sir. and everything ti everything ti i need sir láti put in place kó tó di pé àwọn ọjà yẹn dé gbogbo náà láti register ẹ so i uh, ní problem kankan. Yeah, now we are talking. right. Yeah. Uh, last time gbàtẹ́ wá ọkàn mi ṣe bákan bákan bákan mo ń dá òtẹ authenticity deal yẹn but uh, with this beautiful presentation ọkàn mi balẹ̀ màá gbórí wọlé. ṣeré ẹ̀sà ṣeré complaint wa ẹ̀ ló bí it ẹ̀ ní problem kankan pẹ̀lú wa rárá àwọn ò kí ń bá wọn hera tí ò bá lọmọ nú everything tó wà lọ́wọ́ wa ló jẹ́ ni o sir. and uh, seriously talking sir uh, to buttress this point ṣe rí business ten way ọlọ́run gan ó lọ́wọ́ sí hmm. ẹgbẹ́ mi sà because mo ṣe ń wo ẹ̀yin gan ó dàbí pé ẹ súnmọ́ lọ́run <laughs> onígbàgbọ́ ni sà because tẹ́ bá ṣe ń wo kíní àwọn tí ó wà ní orí ẹ̀ tó ti approach wa lórí ẹ̀ wọn ló ń kà hmm. a lot of people but wọn kọ wípé why we had to discuss pẹ̀lú ẹgbẹ́ mi sà so let's start with him ọ̀làwísọ̀ pé kí àdá wọn yẹn nù hmm. for the meantime ẹgbẹ́ mi sà. Ajinibo can I just continue with you. adúpẹ́lẹ́ ọlọ́run yes sir adúpẹ́lẹ́ ọlọ́run yes sir nígbà tí mo ti rí gbogbo ohun tí ó wà nílẹ̀ mo rí mo rí pé wọ́n wà genuine ah, mi ò ní cause láti dá òtí mọ́ ah, kí la wá ń sọ nípa owó báyìí o. Eh, past payment yẹn ni ó important sense sir láti lọ set wọn ní support torí yẹn ni commitment wa and adẹ́ni láti ṣe yẹn on time kálí wa on safe side because anybody kàn lè dìde kàn lọ double cross wa ok ok ok ok èlò làwọn sọ báyìí. sir uh, as form of commitment sir uh, five million taba ti rí yẹn àbúṣebúṣe. Hmm, five million. all right sir. Uh, consider it done. oh great ah no problem no problem sir. thank you sir. so báwa ni business generally. oh sir we, we thank God. ààrẹ <laughs> náà là ń ṣe lọ́wọ́ yìí. <laughs> samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram. Aham saram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram. Aham saram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram, da samsaram. Báàmì, báàmì, ẹ̀sùn tí mo rí mi. Báàmì, àní mo rí bọ̀dá lóbi tó àti bọ̀dá èdùn sálẹ̀ lọ́dọ̀ ṣífù ṣé wọ́n ní bọ̀dá lóbi tó wọ́n wá kónú súùtù kàkàkà bọ̀dá ìlú ọ̀nà wàá dì báyìí wọ́n dì kúkúkú mo sì mọ̀ kọ́rọ̀ mi ló bá ṣe fún sọ. orí ẹ̀ dínú ilé yìí lóbi tó nú ilé yìí ah! nǹkan ṣe síbù nǹkan ṣe síbù táwọn wá ẹ Mansuru ṣé kìí ṣe wọ́n ló mú wa nulẹ̀ yìí. Ah, Mansuru Mansuru. Ah, bá mi àbí a lọ sàlẹ̀ ká lọ pariwo lè lọ lórí ni. Maria. Báwo. Wà ní wa. Ọ̀ka ìlà. Kí ló ń ṣe lọ? Mo dáná kí sí mi. Finálẹ̀, àwa iná làá jẹun. Finálẹ̀ wà lọ bá ń bá chief sálẹ̀ pé mo ní kí wọ́n sáré ojú sí ní ìsìn kíákíákíá. wọ́n lálejò. ẹ mọ mọ mọ mọ ìwọ sọ fún mi pé mo ní kí wọ́n yọjú sí mi àwọn àṣàdúrà lọ ni. wá wá àwọn àlejò tí ń bẹ lọ́dọ̀ wọn wọ́n jẹ́ wọ́n mọ̀ pé mo rán wọn sí wọn o hmm. kàn wá sọ fún ọjọ́ kí wọ́n sáré yọjú sí mi hmm. wọ́n ṣàfihàn. ó dé tán tètè ọ̀ká ìlà hmm. rọra wò kí ni ń yọ o.

àgbàdúrà ni gbàdé ṣe káfíìrì. ẹ dákun ṣe ṣe ẹ ìbínú kí gbogbo yín kò lọ́dọ̀ àwọn àlejò yín sálẹ̀. ìbínú kẹ tí ì bá ṣe tàwọn náà gan ọ̀dọ̀ yín nìbá wà ní. ẹ dákun chief mo pè yín torí Ọlọ́run ọba kí ni pàtó nǹkan tí ń bá wa gan-an ẹ bá máa dúpẹ́ lọ́wọ́ lọ́hùn. alhamdulilah. àtẹ̀yìn àfa àti gbígbàdúrà yóò dúró lórí tiwa. alhamdulilah. ẹ̀yin náà lè sọ pé lásìkò tá a wà yìí gbogbo tí máa ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí rere. iṣẹ́ kan wọ́n gbé wa. tọ́ a ti wà lẹ́nu iṣẹ́ láti nǹkan bí oṣù kan sẹ́yìn kí n tó mọ̀ pé ọ̀nà ni. Hmm. kódà owó tá a ìbẹ̀rẹ̀ iṣẹ́ òun òun fẹ́ fún ọ lónìí. ẹ bá dẹ̀wò bí ti wù ọmọ ẹ bá dẹ̀wò. Ah, owó tọ́lá sọ fún yín pé gbogbo iṣẹ́ tẹ bá fẹ́ ṣe lásìkò yìí ẹ máa dáwọ́ lé ọ̀nà ni bí tẹ́lẹ̀ kọ́ pínrín bí ti wú ọmọ ṣé ráwọn tó wá tẹ̀ ń wọ́n sálẹ̀ o ìjàmbá tàkùn jàmbá rà níyàn á lọ kó lóun kígbe gbèsè tántán ẹ má dẹ̀wò bí ti wú ọmọ mo fọ́ náà bá bẹ̀ yín ìrànlọ́wọ́ ká mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ẹ bá ń pe ọlọ́pàá báyìí báyìí èmi tẹ́ ń wò n ó dúró bí ẹlẹ́rìí ìjọba lágbà lọ́wọ́ ọlọ́run. iṣẹ́ tí wọ́n gbé wa hmm. kì í ṣiṣẹ́ ló kékeré o. ẹ bẹ́ẹ̀ gbọ́ kódà àwọn jólówó lájú bẹ́ẹ̀ lọ àní oh. ẹ má dẹ̀ wò ah. àwọn ilé jìbìtì ní à ah, ẹ pọlọpà ẹ pọlọpà ẹ dákun ọlọ́pàá kíákíá ní wàá sísà. Ah, mọ n bọ ọdà ẹ bẹ pẹ ẹ ṣeun. ṣé o kò mọ̀ pẹ̀lú òkú òkú ń tà á sí pàpà ọ̀dọ̀dọ̀ ọ̀nà ọ̀là sí ni yọ ẹ̀wọ̀n ọlọ́lá sí ni yá ọwọ́ àwọn ọ̀hún dàápọ̀ mọ́ra wọn eh. gbogbo nǹkan pẹ̀lú nǹkan ni èyí tèmi ti kà ọwọ́ àwọn tó ń dàápọ̀ mọ́ tiẹ̀ ṣé bí ẹ ṣe ń ṣe nu gbogbo nǹkan ló ló ń kà pátá ọba abasẹjẹ mọ nlọ nígbà bá ṣàdúrà títí títí ń gbóná ọ̀rọ̀ nígbà rí lọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò bí àlùkọ́ni ọmọ àmọ́ jẹ àlùkọ́ni ọdẹ wí ọ̀lẹ̀ ọmọ àlè nda òkúta rẹ òkúta rẹ tọjọ́ kọ́mọ jẹ ọ̀ ń jẹ àlùkọ́ni àwọn sàábẹ̀ gbẹ́ wọn ìbá àlùkọ́ni sí. gentlemen inú mi dùn sí i gan irú ẹ̀yin patriotic Nigerians báyìí ni mo láì láti máa bá ṣe deal ṣùgbọ́n ṣé ẹ wá ní proposal tí ó ju bíi five million ten million ẹ níbi ó ní five hundred million oh wow ah nice one sir uh, that, that's funny àmọ́ eh, pé ẹ máa wà interested in such things. ọ̀nà oh, no. uh, we have great proposals. a lot àwa tẹ̀ we are not just small boys. Ah, exactly uh, in business uh, we been in it for long ṣẹ́rí Bill Gates uh-huh. ẹgbẹ́ mi sà Bill Gates lamẹ́ríkà àwa là ń consult fún fún um, Africa territorial district business ẹ̀ ṣẹ́rí Táyọ̀ um, aderinokun uh-huh. tó ní GTP tó kù àwa la consult first business finishing touches barbing salon lẹ́yìn yẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ah gentleman ẹ káàbọ̀ àwọn ni ẹ arrest wọn. Ah. Uh, chief kí ni túmọ̀ eléyìí what's the meaning of this kí ló dé a pè kí a wá sórí rẹ nínà. mo ní sọ́wọ́ lè pè é kọ́ àwọn ọlọ́ọ̀ni ọ̀hún àlákà rẹ̀. alẹ́ yóò dẹ̀ ní dáa fà. alẹ́ bá bẹ̀ ò ní dáa tó ń wo bí wọn kẹfẹ rí táìfù tí wọn lé ànábì lóko jọ sí. bọ̀dẹ́ ẹ̀dì bọ̀dá lòbí tó tí ń ba yín lónìí ẹ sùúrọ̀. tí bàbá ẹ bá a. Ah. mọ̀súrò mọ̀súrò bó ṣe lè wù kí wà àti bàbá ẹ pẹ́ tó láyé òfò ọlọ́run búra mo fàlà búra mo fògùn búra irú ń gbọ́n tí mò ń sọ ẹ máa fojú sunkún ara yín ni. àdúrà ló ń ṣe kẹlẹ́yìn ọmọ sí ajú tèmi kò sẹ́ni tí ò ní lọ wọ́n fi kú dẹ́rù bàmí fa alimutu gango wa. now let's go. osama move. hey take it easy now kí ló ń ṣe uh, chief kò ń ṣẹjọ yín o kò ń ṣẹjọ yín ẹ̀yin tá a pè rẹ ni ẹ ń gbé laptop mi officer. chief ṣáà ló ní laptop. ah ara àwọn apparatus tí wọ́n fi gbá mi náà lélẹ́yìn very good exhibit nìyẹn. wo àfa ilé wa la ń lọ ṣó ti yẹ ń kí mẹ́kà kówó mẹ́kà wá di fifty fifty naira wà láwọn onírówó lọ. ní ìfọ̀ràn mi bá máa wòran kí báwa ò tiẹ̀ kó kó bá musa ti á nì. afa báwo ọ lọ́dẹ wọ́n lọ. lọ́dẹ tí wàá láyé àgbà kan lọ. wọ́n ti ń ṣe tipẹ́ eléyìí ìdẹ́kun. ẹ wọ wọ́n sì yín débẹ̀ bẹ̀ wọ́n báyìí kí n tó pa àlẹ́ yìí èyí náà dáa dúró lóṣù. ọfíìsà ọfíìsà. àádọ́dagun ni ogun bá dìrì kan jù báyìí lọ àti ẹ̀ṣọ́. Yeah. Ṣọ́ọ̀kẹ́. Bọ́ọ̀dì, ah. bàbá àgbàlagbà. Ọmọ ni ẹjọ́. Bàbá ah, o. O fẹ́ sọ mi bó ti di tán báyìí. Mo ti di gbogbo ẹ̀ kakaraka ó kù ah, síbẹ̀. Àní tí ẹ máa yọ sí di. Mọ̀nsó. Mọ̀nsó tí ó ṣoríire. Mo ti ní ẹ mọ́ pé ń bẹ́ẹ̀ mọ́. Kí ló dé? Mo ní mò ló kọ́ mi. Eh, ìbéèrè ni wàá bí wàá dẹ̀ ló bì. Tó bá ti mọ̀ pé o fẹ́ ṣoríire ká má gbé ẹ lólóríire mọ́ àwọn orúkọ tó ní àmórí burúkú adẹ́bẹ̀rẹ̀ sí fi pé ẹ. gbogbo aláṣoríire èwo lè pè. ìwé gbọ́ mo ti wá àfa láti ibi ijọ́ mẹ́ta àfa ńkọ́. àwọn tíráfù ni. ẹkùn bàbá tún lọ wá gbára kágbára. bẹ́ẹ̀ lọ́rọ̀ àbá rí. àṣírí burúkú ó mọ̀ yí pé ìbọn ṣe lọ yẹn wọ́n tún máa kéde ni ìjọ òun náà fẹ́ dé. ó dọ̀tun la. kọ́ tó dé hmm. ẹkùn ni bàbá wọ́n fẹ́ lóòdù ẹ̀yìn bọ́ọ̀gì gan ni ọmọ kọ́ wọn àáfàá tó bá travel bẹ́ẹ̀ tó wá gbára lọ ọ̀rọ̀ dàbí pásọ̀ tó lọ sórí òkè ni <laughs> ṣe lè help me. fún kí ni o. mo fẹ́ sáré dé GRA gọmọ́nà ń ṣe kòmọ́lé ni ó dẹ̀ pé five and six ni gọmọ́nà fún mi ọmọ tó bí kò dẹ̀ bímọ rí ìbejì lọmọ tó bí ìdí òòṣà gan-an ti tọrọ ọmọ ọmọ tó wáyé àwọn méjì. ṣùgbọ́n àná láì kéwò hàn gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì aláti wà ń bẹ̀ yóò dédé dress by so níbi o ṣe ń lọ yìí gbogbo lè máa dá ni irú ṣọ́ọ̀kì àjọ ń lọ ni torí kóun lè wúlò lọ́hùn torí àmọ̀jù ni pé mi mọ̀ bóyá o lè ṣèrànlọ́wọ́ fún mi kó wá mi jókòó tí ọjà mi bí. a igbó kí ló ṣe igbó èmi ọmọ àfa kí ló ṣe igbó. ẹ mọ kọ tí mò ń jẹnu kùránì ni mò ń sùúrù mò ń sùúrù mò ń sùúrù wa dúró sí di igbó ẹ̀yin lè dúró sí ẹ o kí n lè dúró síbi. so àwa tá n ta yẹn kuranu recognize orúkọ tiwa. o sọ bẹ́ẹ̀ o. o máa ń fẹ́ra ṣeré bẹ́ẹ̀ ṣe ń lùsì ní ẹjẹ́ kí n méèkì ẹ̀ èmi tí mò ń lọ bí kan tí mo fẹ́ fi ẹ́ síbi iṣẹ́ ọ̀tẹ̀ lèmi ni tí n bá fi lè lọ tó dẹ̀ bá mi ta ọgbọ́n ọjà yẹn tí n bá máa padà dé commission tiẹ̀ owó ti rẹ́dì fún ẹ iye ogbon tó bá tà lórí ẹyọ kọ̀ọ̀kan commission ní fún ẹ. ẹ ẹ ó bó wọlé. bí ìwé rè yàrá yà owó tó bá ti mówó dé kò sí wàhálà mọ̀súrù ọ̀tàgbó isaac àbúrò láì láàfin parí ìyókù. ìwé wa dúró. à ń dúró mọ̀súrù ó dúró. ọmọ àbá àbámi tágbó. ẹ ó ta. jọ̀dọ̀ ọlọ́run kó bá mi dúró lórí ẹ̀ ṣọ́ọ̀kì lọ. àmọ́ ẹ̀yin náà ẹ sọ iye tó ń tagbó yìí fún mi. Ah, bàbá mistake ọlọ́run ló ní kó call me to tension ṣọ́ra àwọn ńlá láì two two hundred naira ni. ilé bẹ́ẹ̀ ni àwọn tó tẹ̀lé hundred naira ni mo ń ta eléyìí fifty naira wàá gbọ́ ọmọ so òjò kí n pa ọjà mi o. Ah, ah, òjò ilé pa. àti pé àwọn tó ń rajà lọ́wọ́ mi olórí burúkú pọ̀ nínú wọn máa ẹ̀kọ́ gbé ẹ mọ́ra o o lè ń wá bí olórí kórìí wá bí wọn lè jí nǹkan wọn lè jí igbó ìmọ̀ ẹ lọ́wọ́. wọn lè jí nǹkan wọn máa fa lọ́wọ́. má jẹ́ kán jí só ti yẹ tán bá bí kó para mọ́ kó dẹ̀ focus kó tún concentrate ó jẹ́ mẹ́ta tó bá ti lè ṣe yẹ kò sí wàhálà yorùbá wa yàtọ̀ sí ohun tí mo wí tó ṣe ẹsẹ̀ gbé tán jí ọjà mọ́ ẹ lára tá a fà bá àjò dé wọn ṣe ẹ mọ o ọdẹ ní dá ẹ mọ mọ mm. etí eléyìí tí wàá ń gbà kọ ìjọba yìí jẹ àìṣọwárí eléyìí tí mo sá yìí kò ṣeé mu o sísá ni o má yẹ kó pa má bù tó máa wé pépà mọ kó fẹ́ tà fẹ́yàn bí wọ́n bá mú kò lè lo three days kó tó kú dànù o. pátápátá. onímọ̀dá kẹsì nìyẹn bóyá jẹ́ nìyẹn má fi igbó mi ṣòfò lásìkò tá a wà igbó wọn ń gòrò o igbó wọn ń gòrò o jọjọ tó Ọlọ́run kó bá mi dáàbò gbogbo ọjà tí mo gbé fún ẹ asaka múlò lẹ́la fi parí gbogbo ẹ̀ àmẹ́yìn náà mọ́ gbàgbé àdé yín o kò sí wàhálà àlùkà wà ní ẹrù Ọlọ́run kò sí wàhálà ọmọ. mọ́ndé mọ́ndọ́là. sẹ́ẹ̀rì. ẹ wá wáyé mọ́ sùúrù wá wẹ́kọ̀ ẹ wá wáyé mọ́ sùúrù wá sàgbọ̀ ó ṣọkọ títí ó tún sọ gbòdì ìtura o. <laughs> astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah. ilé ilé. hundred naira ni. Ah, wọ́n jìyà láyà ẹ̀ ni igbó fifty naira ló pè fún mi hundred naira. Eh, sáyìn ní òmòye tó ń tà tẹ́lẹ̀ ní sí bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ máa mú gbó. Eh, ọ̀dà ẹjọ́ ẹ̀kọ́ fún mi ló ní two hundred kò dẹ̀ fi jára sí i. wọ́n dẹ̀ ti ní kò sí ní lórí igbó o. ọpẹ́ ni fọlọ́hún ẹlòmí àmọ́ lọ balùwẹ̀ tí ò ní padà sáà ní ẹ̀dẹ̀ máa ṣe wọn mójútó ọ wọn mójútó ọ wọn sọ fún àwọn alhamdulillah. eléyìí tẹ̀sí ń wò yìí wọ́n ní bí èèyàn bá mú jọ́kẹta ní òkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì mọ̀ pé fẹ́ kú jọ́kẹta ẹ̀ wá mú gbà náà. ìyá gbàgbọ́ ń di aláya ẹ̀ sìn nígbó rí bẹ́ẹ̀ ìlélẹ̀ àwọn àdàmú ó lè mú kó kù gbàjọ́ alẹ́. èmi ò ní mú o. omi isla ìwọ Ọlọ́run níjọ ọmọ àfa tó ń la gbò. òkùnkùn sí tó kàn sẹ́yìn náà gbàdúrà kẹsòrò kẹ mọ́ jèrè. mọ̀nsúrù ah! la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi mọ̀nsúrù ah! ọ̀n kagbọ́ ẹ ó kọ́ tí wọ́n ti ẹ̀ fún ọ náà ah, ọ̀yá yìí ọmọ àfa àti ńlágbó àbọ̀ ògbókọ̀ tó pè ọ ni ọ̀yá yìí ìlágbó ìtagbó wọn ni máa dúró tì ní. Mm. ọ̀ lágbó mm. ọ̀ tágbó àtọ̀ tágbó àtọ̀ lágbó òní náà lákòónú le ọwọ́ adá báyìí mo ṣe wọ wọlé lọ. Ah, bá mi ẹ mọ̀ ṣe wọlé. àwòsùn fi lámìnà bí mo ṣe wọ wọlé. Ah, bá mi ẹ mọ̀ ṣe wọlé. nínú kọ́ wọlé lọ òkìdí kan fìtẹ́rẹ́tì sọ inú ilé tó wọ àlùjánnà ní fún ọ àmọ́ bá mọ̀ pé tó jáàná mọ̀ lọ́tí ọlọ́run fìtàsílẹ̀. Ah, bá mi kò bókò ń bẹnu ilé yìí. ẹyin bàbá délé n kò bókò àpò èmi ò ní kò bókò òfin wéèfì ọ̀sẹ̀ tẹ́lẹ̀ mi ti wọ ọmọ sá wọlé mọ́ ma. ẹ mọ̀ wọlé. wàhálà di ojú bí kí n tó là kọ́ wọnú lé ni kọ́ wọnú lé ni níbo ni wọ́n gbẹ̀gbọ́ sí. Ah! ọ̀sọ̀ làákàyè ọmọ làbákà ọ̀ka ìdáadáa láyé ọ̀rọ̀ tútù tí máa ń já ẹlẹ́nu àwọn sábẹ́ ànábì náà rè orí ọ̀fẹ́ kọjọ lọ́jọ́ ó ṣòfò nu o ìwọ náà ò sì ní ṣòfò ẹni gbégbó wọlé kò ní dákọ́ wa ń ta ẹ lè sì díá ó tún gbégbó wọlé àbá ó gbégbó wọlé àbá ó gbégbó wọlé àbá ó gbégbó wọlé àbá báwọn àbá yòókù bá wá wọn àbá gbóhùn ah! lèmi ọdún yẹn gbàtẹ nsọ́nù ah! ẹ̀ ń lè jẹ́ pé wọ́n dá lẹ́yìn wọ́n dá wọ́n ṣàdúrà lóru wọ́n ṣàdúrà lóru olùsí ọmọ lálàsí. ọlọ́run ti gbọ́yà ọlọ́run ẹ̀kú iṣẹ́ náà ìgbàwọ́ lewé ara ọṣẹ onípadà dọ́ṣẹ́ àfọ̀ṣẹ́ gan. òkun báyìí lè ti ń pé èkó hmm. ó tó gẹ́ báyìí ah. ó ti ẹ̀jẹ̀ pé mo ní mùràdì àti kúrò nílé yìí n ò ní kọ́yákọ́yá báyìí bí yàn bá kó báyìí ní ìsìn kò síbọ̀ wọlé tolú ẹni. Mọ̀ntúrú o Mọ̀ntúrú. ó bá mi. ọgbọ́n máa kẹ̀ mọ lálàsì. ṣé ọ̀fẹ́ ọ̀fẹ́ jáde máa bí. mo ti bọ̀. ọ̀ ń bọ̀ ọba júnú lẹ́nì ó ń O òsì gbogbo àwọn tí mo ní oko tó ti kó. mo ti kó. oko mm. àwọn àgéńkọ́. mo ti kó. àtàwọn tí àyókù. mo ti kó. lójú okòwò okòòtì ìlọ́ya òrójú ẹ̀wò kò bá mi bò la lọ sí. à ń lọ rè kódò ni. odò. wọ́n ní mọ́tò fún mi kọ́ mọ́tò. ọmọ àkẹ́ ọmọ lálàsì kìí ṣe nǹkan rẹ kọ́ máa fọ́ ọmọ gbọ́dọ̀ rẹ̀ ọ lọ rè ń fọ́ fáfá mi tọ́ ọmọ kí mo dé wọ́n lọ́ka làákà wọ́n jọlẹ̀ àwọn ọmọ lọ sọ́dọ̀ àfáà mi lọ rè kéwu kìí ṣe kọ́ máa dúró lọ́dọ̀ mi ó tó gẹ́rà yìí lélẹ̀ tó ṣe yìí ọ̀ dà mọ̀ ìmọ̀ bínú wọ́n bá bọ́ọ̀lù lọ́wọ́ ìgbọ́tò bílẹ̀ lọ́dún tí báàsì ọ̀sẹ̀ ẹ̀bọ́n ibi ọ̀wọ́ ni báàsì lọ́dún tí ó lò sí ẹ̀ dúró dúró dúró ó lò sí ń bọ̀ ọ̀yá máa tìmọ̀ lẹ́yìn máa tìmọ̀ lẹ́yìn ìwọ náà lọ fa ogun eléyìí ọwọ́ ni báàsì lánàá àlọ́ ni mo ti mọ̀. lọ́wọ́ ìwé yìí lọ́wọ́ yìí lọ́wọ́ yìí wò ṣé kí n ti ṣe sí. àwọn ọmọ ọ̀rọ̀ mi àwọn ọmọ ọ̀rọ̀ mi if i no fetch for here nobody go ever fetch water for here na my own be that. ọ̀dà bẹ́ẹ̀ kákàdàgòdò mẹ́fẹ̀ẹ̀fọ̀ ọmọ gbẹnu kàngàǹgbà náà àjọ wà ní ìní obìnrin lé ni mi ò ní bí lọ àjọ wẹ̀yìn ni ó dùn jù. dáhùnyàwó lé ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ìsọ̀kan fún yín oníyà ló máa jẹ ìtọ́jú kọ̀sọ̀kan tẹ̀mí mọ̀ ni wípé àwọn olórí burúkú àwọn máa ṣàǹfààní àwọn táyé wọn ti ṣá málámálá àwọn tó ti rọ́ǹdà kan wọ̀n lè pọnmi lóòru kó wá di àárọ̀ táwa tó jẹ́ wípé iṣẹ́ la ṣiṣẹ́ mọ́jú ni àlẹ́fẹ́ ṣì mọ́ tó tó láàárọ̀ kó máa fi tiwọn disturb wa kò bọ́ wà impossible. ara ni sáà ń ọ̀fẹ́ yí ọ ná nígbà ẹ bá ń jókòó sórí àpótí tójú kìnìún yín bá ń hàn bẹ́ẹ̀ tẹ́ ẹ dìde lórí àpótí tójú kìíní yín hàn ìgbà náà lẹ́ẹ̀mọ̀ pọ̀ tán fún yín mm. tẹ́ ẹ ń dìgò láì sòsù mm. ìgbà náà lẹ́ẹ̀mọ̀ pé yọ̀ dùn. Mm. ẹ wo ẹ wo sẹ́rí ẹni tó bá fẹ́ sùn sí di kànga láàárọ̀ ó lè sùn torí mo mọ̀ pé ẹ níbi tẹ́ fẹ́ lọ ẹ dẹ̀ mọ̀ pé mi níṣẹ́ tí mò ń ṣe ẹ jẹ́ kí mi ṣàrọ̀ apọn ìwọ̀nba omi tí mo ní kí n máa lọ. lọ́wọ́ bá wọn tó kọjú sí. gbogbo ẹ̀ ni mò ń bá wí. máa nà á ní o. oníṣẹ́ tí mò ń ṣe. rọ́bìṣà lọ́sẹ̀ sí gbogbo ń sọ yìí o. ṣé rí àtẹ̀ntó sákòókò àti kòkó ẹ̀ náà jọmọ gbẹ́ńbílẹ̀ mi ò ráyè rọ́bìṣì yìí. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ìyẹn ò lè pè wá ẹ ká fi sùúrù yanjú ẹ ni. sùúrù who dey talk. máa wọ mi o. who give you mouth dey talk. i no blame you the time wey you don dey sleep with afa pikin you no go talk you dey talk out of this padlock for here i sure say your papa na get to inside abeg abeg abeg abeg chichi don embarrass me please. i go i go worry you. ọ̀gọ́rí yín burú ni ọ̀rí yín ṣàmúlí ọ̀gọ́rí yín ṣàmúlí. ẹ dúró dọ́ bẹ́bí jọ bẹbí people. pípọ jọ bẹbí táwọn sì ṣe máa ń sọ̀rọ̀ máa sọ̀rọ̀. good morning o oh, good morning o. táwọn sì ṣe máa ń sọ̀rọ̀ máa wait. wetin wetin akilapa. oh now this one you wan take off fetch water. The fetch water. why you not carry the water? carry the water. go. ṣé o ti àmọ́ tí ń ṣẹlẹ̀. carry am go ṣayẹ. ìlú ṣẹlẹ̀ ní ṣẹyìn just come down. bí ojú rẹ bá fọ́ tó rí àgádágodo tí wọ́n tò sẹ́nu kànga ṣé tí ẹ di ọ̀pariwo wa ó rí pé wọ́n ti kó àgádágodo sẹ́nu kàga ni. mo rò pé ọmọ kó sódò. ẹ ṣé kí wà lọ ọmọ kó sódò àjọ wà lẹ́nu ẹ̀ ni. ṣé kí wà lọ́wọ́ yín kẹ́ ẹ ṣí ẹjọ́. kọ́kọ́rọ́ ò sí lọ́wọ́ bá àgádágodo mẹ́fà rẹ̀ ẹjọ́ mo bẹ̀ yín ọ̀kadà lèmi ń gùn wọ́n gbé kẹ́yìn mọ́lẹ̀ ní ẹjẹ́ kẹ́mi tẹ ìjọba mi ṣe ẹjẹ́ kẹ́mi lọ. èmi ń jáde owó jẹ níṣẹ́ tí mo ń ṣe mo ń jáde. àní èsì kọ̀ọ̀kan. bàbá ṣe kọ̀ọ̀kan àbí tí báwo ojú di blind you no dey see you no dey see you blind. leave am make e carry e teeth take open am use your teeth open am until you get it ọkúnà ojú ọjọ́ náà. kí ló ti dé kí ló ti ṣẹlẹ̀. èmi wọn kì í dá tó bẹ̀. akilapa. akilọrun. akilapa. akilọrun. kí ló ṣe. you dey enjoy your bad luck. máa fi náà sìgá jó ẹ lẹ́yìn ìsìn. màá lù ẹ wá dẹ. ṣé wà ní ilé ìwé sí ibà ilé ṣé wà lélẹ̀ yìí. Máa wọ̀ mí o. Sẹ́fọ̀ níṣẹ́ mo níṣẹ́ ń tẹ̀lé jẹ́ kí mi máa lọ tẹ̀lé o. Abẹ́mi àyẹ̀wò. Abẹ́mi àyẹ̀wò. Àbẹ̀mi kòkó tèmi ni pé ẹni tí ò bá ní kọ́kọ́rọ́ bí kò ní pọ̀ mi ẹ gidigba òṣìlẹ̀kùn kúnà gẹ̀ẹ́kì iná kò fẹ́ ṣọ́. àjọ máa ń lẹkùn ní ànájú dọ̀tún la mẹ́ta ni ànájú dọ̀tún la mẹ́ta ni kò sí tí ọ̀fẹ́ rẹ̀. ladies and gentlemen o ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ ń bí. ṣé wo ò rí náà ò rí pé wọ́n ti kó àgádágodo sẹ́nu kànga wọ́n ti ti pa ni. àbí àmọ́ bí ní ọ̀yọ́. kí ni kọ̀ọ̀ká ṣe kẹ́ tó ń ṣe alágàdágodo tó tó yìí ó gbàgbọ́ dín ní abẹ́yàn kú sínú ẹ̀. mọ́dé mọ́dé n tó ṣẹlẹ̀ ni wípé anybody ò lè pọn mi bí láàárọ̀ yìí mo débi àgádágodo bíi sísì ni mo bá lẹ́nu kànga ẹ̀ èmi díẹ̀ ti fi tèmi sísìn ó ti di sixty one kò sẹ́ẹ̀ tó máa pọ́n nínú lẹ́yìn. ó ti jọ ìyá àgádágodo tiẹ̀ pẹ̀lú ẹ̀. ọ̀tẹ̀ bá nílé kẹlọ kẹwàá fi sí i kó lè pọ̀. ó dáa ìyẹn ò lè pé èmi o kò pẹ́ tèmi jẹ́ ìwé kọ́ mo ṣẹ̀ṣẹ̀ tají mo bá ṣe gá ní ọ̀dọ̀ mi ń bẹ̀ yẹn èèwọ̀ wá kò sómi mo discover pa àwọn boys ò pọ́n mi sílé ní bá ní kí n wá manage débi kí n wá bu omi kí n lè lọ clean up mo wá rí gbogbo dáadáa tẹ́ ń bá kábí. mọ de ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ni kò eh. bàjẹ́ dọ̀sán tó bá dọ̀sán ẹ máa pọn mi. a ní mo ṣì wà ní mo ṣe wà ń yá bọ́ọ̀lù. mọ de so ti tá a bá èmi ò ìta bá. abájọ ah! ah! máa lọ ná máa lọ ná. so kò sí bá a ṣe fẹ́ sí kọ̀ọ̀kan. wọ́n dé kò sí rárá. use your joystick opener now. akilori akilapa a mistake akilapa akilapa ṣé ẹ ò ní í ṣí. kò sẹ́ tó máa ṣe mọ́dẹ̀ kò sí ẹnìkan òjá nìkan lọ́nu lẹ́yìn eh. ẹ ti gbọ́ gbogbo àwọn ẹ̀kan náà ni wá kò sẹ́ tó máa kọ́ mi. eléyìí ò wá ní pay everybody o ah! ṣe concluded yìí nìyẹn. ṣebí you be my addiction open am now ṣinṣin ṣinṣin ìwọ ó dà ṣé o tẹ́ sọ pé concluded gbogbo yìí nìyẹn final kò sí answer final eré àbí ikọ̀ kò sí answer bí. bàbá ẹ lọ sùn. ẹsùkò tẹ máa mọ true picture mi rèé mo ń bọ̀ o. kò sí wèrè mọ́tẹ̀ kò sí wèrè. ntẹ́ lórí. mi àtàwọn ọmọ mi. àtàwa náà. ilé aláyọ̀ dìbò fún la fẹ́ máa gbé. yeah everybody come out ẹ jáde síta bí mo ṣe ń sọ yẹn come out i can't take it again ó ti tó gé alùbàtà kankan gbọ́dọ̀ dárin yes i'm saying that nobody take this off take this off. na ah, who dey sell medicine na. e no go better for your papa say amen. Uh uh-uh. -uh. Hey, come out everybody. Okay. Talk, talk, talk. Nonsense. Come out! Wait you are you are getting leave this accident. Yes, and meanwhile I'm saying, just shut up. Everybody come out. Any one of you must come out of this house today. Stand up. That's what happened. Out. Take me thing out. Yes. Ah. Take me thing out. Take it out. Yes. I will. Oh, I will smack you. You know that. I will smack all of you with this. You yes. don't know anything. Hey, quiet everybody and listen to me. Ta ló dàgbò Hey, Mr. Man, you keep quiet. Ta ló dàgbò Listen, Landlady. Listen, everybody, listen to me. Landlady. Shut up, shut up. Dàgbò mu. Excuse me, man. All I want is everybody get out of this house. Simple. My father get out. is the first and major and principal and landlord in this area. Yeah. Bàbá mi kọ́ ilé aláyọ̀ and gbogbo yín fẹ́ sọ dílé ìbànújẹ́ i won't take that from you. gbogbo ẹ ṣe pátápátá ni wọ́n sọ fún mi ní united states of america ẹnlẹ mi ò ní take shit mọ́ all of you i dey leave in this house today. Ìyẹn ló mú ìtàkùn ọmọ àgbẹ̀. Ladies and gentlemen, so wait, wait, Hey, Baba. Wait. Let me tell you. Be careful. Be careful. Hey, ladies no. and gentlemen, everybody. Ladies and gentlemen, everybody. Hey, hey, hey. Well, well, bye. Ó máa dá fún ọmọ yìí. Ìyá Bọ́lú. N ta máa kọ́ sí mi yóò ta. Well, n bá rí gẹ́lẹ́ yìí la bá fún mọ́ ní lórí. Orí yẹn á dìgẹ́ ilé aláyọ̀ ni. ẹnì ṣó níbẹ̀ nílé aláyọ̀ ẹnì ṣó níbẹ̀ o nílé aláyọ̀ èmi àti ọkọ mi àtàwọn ọmọ mi ilé aláyọ̀ la dìbò fún la fẹ́ máa gbé ilé olóyin ilé aládùn aláyọ̀ ni mo dìbò fún láyé mi èmi ò ní bá wọn sunkún láyé tí mo wà torí mo fẹ́ lówó mo tún fẹ́ kọ́lé tèmi mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ṣègbéyàwó fọ́mọ ah. ilé aláyọ̀ parí tèmi ṣe jọ ẹnìṣó níbẹ̀ ilé aláyọ̀ ẹnìṣó níbẹ̀ o ilé aláyọ̀ pé báwo ni wọ́n ṣe ń rí ṣe nílé aláyọ̀ ó ní láti jẹ́ wípé wọ́n fi tọlọ́run ṣe ẹni bọ́lọ́run dòwò pọ̀ kò ní pàdánù ó dá mi lójú ẹni débẹ̀ ló lè ròyìn èmi ti lọ ó yá bá mi níbẹ̀ ẹnìṣó níbẹ̀ ẹnìṣó níbẹ̀ o.